mo tó possible kí n tètè kúrò ní níbo ló fi painkiller yẹn sí. ok mo ti mu juice náà máa jẹ́ kí ìyẹn kó ṣiṣẹ́ díẹ̀ náà. ó fi mílìkì sí náà. the the eh, kí lorúkọ ọtọ sọsẹsọ láì yẹn ó slow gan mo ń try wọn lọ́tọ̀ọ̀tọ̀ Auto Bola náà slow why. Let me let's pray. Heavenly Father, eternal rock of ages, we worship you this morning. We thank you because we oh are God, nobody like you from us. So we're not you sad that be the exalted, be glorified forever in Jesus' name. I thank you, Lord, because we are the Alpha and Omega. I thank you because we are the same yesterday, today, and forevermore. Ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé àṣẹ̀dá ẹ ṣé ọba ní Father, Lord, I say thank you. I worship you, Lord. I appreciate you. So much be that way. So that once again, be glorified forever in Jesus. And I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus Christ. All my well which all over the world, I cover them with blood of Jesus. Those who care for us, Father, care for them. Father, Lord, I pray for those people who are waging war against our life secretly. Oh Lord, raise your standard against them. Oh Lord, expose all the wicked ones in Jesus' name put all, all the wicked and the evil one to shame totally in Jesus' name. I pray, Lord, for all our well shall all over the world, myself and my children. Oh Lord, it shall be well with us in the mighty name of Jesus. Father, fight for us, set us free from evil ones in Jesus' name. Gbogbo agbára gbogbo agbára òkùnkùn tí wọ́n máa ń lò tó ti lò lórí ayé wa rí tó ti lò lórí àwọn ọmọ wa tó ti lò lórí ìpè wa àti òwe wa rí agbára náà kò máa wídà kò máa bàjẹ́ lórúkọ jésù ó yá ọ̀run dà ẹ dìde ẹ kọlu gbogbo àwọn ọ̀tá ayé mi lórúkọ jésù ẹ kọlu gbogbo àwọn ògùn tó dìde ogun sí bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father because you answer prayer i want to speak this morning father speak to my mouth whatever i ban, ban band whatever i lose lose them in jesus name it is well with my spirit, spiritual body well with my daughter in jesus Say thank you father because you answer prayer i worship you lord because you are God for in jesus wonderful name and prayer anything that's not God in this place right now. I chase them out in Jesus' name. Amen. You are welcome to this platform. Please share. Tolu Animi. Bami, Bami share. Please, we are here. I'm seeing few people. <laughs> share. <laughs> we have something to say. <laughs> mm. By you not coming now, you are discouraging us, but we are not going to be discouraged, okay? We are not going to be discouraged. We are not discouraged. But share. We're going to show some things. So I want to play because you know I'm um this sin a sin you know because um a sin can be forgiven. Okay, I'm here today again to review something. So for those who will be concerned, who will love to. Mojisola ní weekend Mama Bola tó sure thank you Mojo Yuzola, thank you so much. So I want to show you, okay, uh, it's tó ti ṣẹlẹ̀ Okay, I just want to show you what happened before. All right? Uh, we are, we, I just want to show you something and I want to talk because there is some video uh, now also <laughs> everything about a bá like me on this social media on this social media tó bá ti rí Bọ́lá Fọláṣadé kó káwọ́ soke go gbé fún ṣe rí gbogbo gbogbo page mi tí mo ti ń lò pe. all my video let me speak English all my pages that I've been using since I started 2018 early I mean towards end of the year 18 now I became like known all of them they started blog me everybody blog me 2019 early 2019 okay So all those pages have been, despite people don't patronize some of them very well, I'm not deleting them. Okay? When I see some video, okay, except those one, and I don't love to delete video. I, Bola, don't love to delete video because he always has a reason. A lot of people, they take you to court. Like somebody who have sued me to court before. They say, okay, you have to bring down this video. You have to bring down this video. There's particular one they, they asked me to pull down. You understand me? And despite that, I put down the video. They still take me to court long time. I stay so long, in long time. You know why I'm still continue talking? Because on this social media, um, nobody's speaking for me. I speak for myself, and I came on my own, okay, and to discuss and to share my experience, what I've gone through. And I saw one yesterday, and whatever any blog, Timbache, If people are behind it, I will tell you people are behind it. If I'm if I notice that they are trying to to like maybe people are trying to manipulate or do, trying to do something, play a game with my life, I will quickly buzz them to the media. That's it. Secondly, um, my video, everything I believe that I can defend my video. Aha. Today I'm going to check. I'm going to play something. Even the one I did before that I mentioned President is before President Bola Ahmed Tinubu. Some of them on the YouTube. Then I was, you know, I was on the YouTube, but these people when they steal your video, they go wire, they go round. And even today, I share one video on my platform, which is a uh, Elegushi video that I did for him then two years ago. It's more than two years now. Okay, when he lost his son. Okay. I'm just sharing it on that. I, may not talk about it now. For you to know that if I I'm not talking if if I support somebody, if I see you going through trouble, I can bear with I can bear with you by supporting you. I can you can you know you don't need to call me. That's uh, I see things on media and, and um, I pick it and I I care so much and whatever I do, I use it to care for people. So I do my charity by giving and by speaking for people, okay? I give and I also giving to people and also um speaking for people. I speak for him, but it may not be today, okay? So don't be afraid. So for you to know that I've, multi-multi. so I've speaking, multi. I've spoken well over him before today. Okay, I'm not talking about that. So if any of you, because it's trending story and the people don't want us to talk about something. Now, even you and those guys that are always condemned for all the evil atrocities they've done, okay? Also, at times when the people try to say things that are not real about them, I come out to also defend them. You understand me? So don't say that, oh, Otobola is up and down. I look at one video yesterday. I watched one video, is it yesterday or day before yesterday? I just like the way I was dancing there, that's it. And I, one part, when I look at it, I just put it in the middle. And I said, let me even know what I said in this video. Okay? Let me watch it myself. So, oh sorry, Lord. Suddenly, he just starts talking about Dino Malaye. You know, suddenly, A lot of my video, I speak for him. And even some places I speak against him. Okay? I speak for President Bola Ahmed Tinubu on this social media. The Lord used me for him. I'm still opening my mouth, Dongola. And a lot of people I call my father because yesterday I saw one prophet, she prophet Ajayini, prophetess Ajayi, and they said they show one video that I said, Baba mi Obasanjo. They say, okay, speak about your Baba. Baba Basojo is not my father. But I love to defend them during the time that things are very difficult, that a lot of Nigerians are angry, wanted to fight them. And I choose them there. I say, it's my father. I just choose that, okay, this person is my father. When you come nonsense, you do rubbish to him. I'm going to come for you. Leave him. That is the meaning. Okay, so calling him my father is not my father. So I only call him that time to speak for him. Okay? There was a time I call I call Asiwaju my father. He's not my father. I'm not Shadi Yaloja. And I've spoken also against him when the our boys. But today, Emi no mo nominating nominate wọn it's going to be good for Nigeria. And those who fought me, who tried to tell me that I cannot get my way again, it's going to joju them. Yeah. And it's happening. Okay? Some people may be saying now. even that yesterday when Prophet Ajayi showed that, look at us, the person you choose, look at the way they are doing. I'm not saying that President Bola Ahmed Tinubu should put money in my accounts. I'm not saying they should use Nigeria money they're supposed to use for Nigeria to be putting in people personal account or to be doing things that are that mi ò qualify fún àbí tí ẹlòmíì tán ò ṣe fáwọn aráàlú wọn kó ti yé bẹ́ẹ̀ so if I'm speaking, I'm speaking for the country to be good so that you can walk freely. Even when you are no longer alive, your children will be free. Not that people will be thinking that, okay, oh, if you don't know this person, don't know this person. So adopted on this social media. All right? Bàbá ẹgbẹ́ àti ìyá ẹgbẹ́ A lot of big, great people that I mentioned like that, they cannot be my father. And then the people who dealt with me, they will do deal with me to this extent. It's not going to happen. it's not going to be happen don't call me your love o oh. tó bá fẹ́ kí n wè pé okay please don't call me your love Ma, ma, má má jẹ́ kó rán ìwà bìbá láti wá ṣe yàmà ìmọ̀ tó bá ṣe yàmà má ṣe má ṣe ìpè fún ẹ o o gbọ́ ìgbẹ́jọ́ Saturday, òde kì í dà kó kí n ṣe é wẹ̀ torọ́jọ́ sátidé ya. ìyá àwọn àwọn ìka máa ń ṣiṣẹ́ gidi lọ́jọ́ sátọ̀dé àtọ́jọ́ wednesday mo bẹ́ẹ̀ sí ni so má forí gbé èpè wọ́n wà nígboro tó ń fẹ́ kọyín nílà lọ́jọ́ sátọ̀dé so àwọn ìyá àwọn mi kì í ṣe ìyá àwọn ìka ènìyàn má jẹ́ ń pè wọ́n ìyá ẹ̀yin ìyá ẹ má bínú o ẹ̀yin bàbá ẹ má bínú o but àwọn ìka ènìyàn tá a kì í fojú ara rí they are outside on Saturday they wọ́n fẹ́ kọ àwọn èèyàn nílà so má jẹ́ ń èpè fún ẹ kó yá sọ̀rọ̀ kó yá gbẹnu ẹ nímọ́lágún tó bá rún ẹ sí mi ìwọ tó ẹni tó rún ẹ àti ìwọ tó jíṣẹ́ èpè ní máa fi pa ẹ́ dànù àwọn ọ̀run máa fi àṣẹ sí àwọn tó tún fẹ́ ṣèkà nínú ayé náà wọ́n ti ríṣẹ́ tó fẹ́ ṣe nìyẹn ò ń gbọ́ so be careful má pè mí ní my love ok àmì ò sínú kárígórì yín tẹ máa máa sọ pé love love lórí social media you getting me <laughs> tẹ́nìbọ̀dì bá rún ẹ wá ìwọ àtẹ̀ntórún ẹ máa sọ fún àtàwọn tó bá speak fún tó bá represent ní máa ṣe pè fún so lẹ́mi wọn kì í pò máa gbogbo lẹ́nu tèmi dẹ̀ yàtọ̀ i'm not part of nonsense and bullshit that happen on this among the yorubas um, uh, blogging idiots àwọn bloody idiots don't go àwọn bloggers that kill, that terrorize people, that they set and they place on social media to be going after people. Please, oh, can we? Can we? Can we tell me one go, go lẹ́nu. And you are not send, you are not the one that send me. Èmi everybody is more sorrow. mo sọ̀rọ̀. I, all, everybody are trying to shut down their pages. They are trying to shut down their pages. I'm not shutting down my page and I don't delete my page, oh. I mean my video. I don't delete video. Ẹgbẹ́ àbẹ̀ ìdáhùn, mi kì í delete video so ibi tí bá ti sọ̀rọ̀ sí ẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn tó o bá láìkì ẹ ibi tí bá ti láìkì ni kò gbé jáde kó máa wò àtọjọ́ tó dẹ̀ ti sọ pé president wa ti dórí àlefa mi ń sọ̀rọ̀ wọn bàdìrí o ẹni tó bá sì ń sọ̀rọ̀ wọn bàdìrí o ló ń fọwọ́ pa ìdà òfin lójú and àwọn Wàsíù Àyìndé bẹ́ẹ̀ ni mo dẹ̀ some mm, time without number don't forget I came to Canada my story is just genuine more than genuine my story is more than genuine we no lie Bọ́lá Fọláṣadé no dey lie okay so part of punishment No, ni wọ́n ṣe sọ wọ́n moderate platform mi wọ́n moderate platform mi so you no get money àbí báwo ni ẹ̀yin tẹ́ ẹ tún wá kù lórí platform mi tí mo rí tẹ́ ń disturb àwọn èèyàn gidi gangan tẹ́ ẹ fẹ́ kí platform mi wà tó tẹ́ ẹ fẹ́ kó wà bubbly ẹ̀yin gangan evil nìyí any evil attached to my platform any evil attached to my platform oh lord destroy them every evil attached to my platform copying my glory blocking my view blocking my sources. oh lord destroy them destroy them by fire so shall it be in jesus name if you are evil blocking my view blocking my way get out i don't want you okay and if you do that flagging i'm still going to talk àti asoro. asọ̀rọ̀ ọjọ́ tí èsèrò a máa sọ ó ń gbọ́ ó ti yé mẹ́ kò dẹ̀ show sign of love ó kàn show tẹ́ bá pọ̀ níbi kan ó show sign of ìmùlẹ̀ búburú ni o ti yé yín ẹ káàbọ̀ sí bí ẹ̀yin olólùfẹ́ mi. so nǹkan tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí torí lánàá nígbà tí mo sọ̀rọ̀ Lizzy Anjorin tí mo gbé sókè yes i want to talk about Lizzie and Anjorin we have talked we a ti sọ̀rọ̀ gan lórí Lizzy Anjorin o ó ti yé but mo ṣì ń gbé sókè why tí àwọn Nigeria police ò fi ṣe I question the question why tí wọ́n official ṣe nǹkan sí ṣé mo pé mi ń sin fídíò mi kan lánàá nígbà tí mo ń sọ̀rọ̀ lánàá mo gbé jáde ẹ̀mí pé mi náà gbé jáde wọ́n sọ pé à ah, ṣé dẹ̀rẹ́ tó ń sọ̀rọ̀ ọ̀hún yìí o ó ti lọ sẹ́wọ̀n rí o mi ò lọ sẹ́wọ̀n just like wọ́n ṣe accuse yín I was in jail I was not jail àní tí wọ́n bẹ̀rẹ̀ mú mi fún mi ò ṣe òun lẹ́nu mi ṣe gbọ̀ngbọ̀n lónìí tó bá ní máa sọ ìgbà tí wọ́n mú mi yẹn Eh, èmi rò pé nàìjíríà i mean ọdún nǹkan tó ń ṣe fún bad but tó bá ní kí n máa sọ àṣírí àwọn èèyàn ní i will tell you an any story tí n bá sọ confirmato lọ bèrè dáadáa ó wọnú confirm but i don i overlook some people because that time i was arrested eh wrongly eh wrongly and nigeria that's a eh, ọ̀pánkò fúnmiláyọ̀ ọ̀pánkò ó bẹ̀ mí màmá yẹn bẹ̀ mí wọ́n ti ẹ̀ ti dàgbà àmọ́ bí wọ́n máa wà ń wọ́n bẹ̀ mí pé wọ́n sorry fún gbogbo nǹkan tó ṣe fún mi for fun wọ́n dẹ̀ ní kí n claim owó lọ́wọ́ Nigeria government I never claim money o because I was novice because then nígbà mi nà mo tún gba freedom mi ṣe mọ̀ ọ́rùn kan bẹ́ẹ̀ yẹn pé ọlọ́run mà ṣe o for fun ni màmá mi wà láyé tó bá pé mo parọ́ títí di ọ̀la àwọn tí ò gbọ́ story yẹn wọ́n mà mú fàṣadé fún kòkè wọ́n mà mú ṣadé fún kòkè wọ́n mà mú ṣadé fún kòkè wọ́n mà mú ṣadé mí ní purọ́ ṣe wọ́n mà mú títí di ọ̀la òun ni mo ṣe ń sọ̀rọ̀ báyìí lórí Instagram ìwọ tó ń flag ṣòwò kó ṣòfò tọmọtọmọ bẹ́ẹ̀ ni mo sọ bí mo ṣe ń gbàdúrà fọmọ tó ìwọ ọmọ àwọn ọmọ ìka ènìyàn tó bá ti ń ṣe burúkú ayé ò ní da tó tọmọtọmọ ẹni ó lè dá fún ẹ ọ̀run máa pa ẹ lọ́mọ don't disturb my page i'm talking and i have reason for saying that àwọn the original killer the people who are doing evil they are not doing anything to them lórí live chat ni wọ́n ti láti gbọ́ yé no. bóyá ìbọn àbí kí wọ́n fọ́mọ ọmọ lórí wọ́n dẹ̀ ń pa ọmọ tà ní nàìjíríà a dẹ̀ wá sórí social media ń bì báyìí mo ní tó bá jókòó jẹ́jẹ́ àwọn èèyàn jẹ́ ń sọ kọ́kọ́ fún yín ẹ̀yin tẹ́ fẹ́ wà tẹ́wà ń bí òpè mi wọ́n fi dààmú ọlọ́gbọ́n ni and we continue to review that's why a lot of people dey bringing down their pages i'm not bringing my page and a lot of people also wọ́n ti try pé kí àwọn èèyàn lè gba page lọ́wọ́ mi ojú mi ò ràn ẹ ń gbọ́ ojú mi kò ràn tó ti ẹyin ọ̀rọ̀ tí mo dẹ̀ fi ń sọ̀rọ̀ yìí ni pé ṣé o mọ̀ pé tó bá jẹ́ pé mo jẹ́ ara wọn àbí mo ń ṣe nǹkan burúkú mo ti ṣe nǹkan burúkú rí láyé I won't have mind to be saying this and I will continue to talk okay ha people cannot àwọn èèyàn tí ò bá nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn because Nigerians the people in abroad they believe that a lot of things are happening in Nigeria ìgbà táwọn jáde tí wọ́n sọ nǹkan burúkú mọ́ mi ìlú òyìnbó gbàgbọ́ ohun tí veri, ń verify mi fúnra wọn and it affected me physically and even financially it affected my daughter as well the sufferness of, of forgiving people but at the same time no i'm not even forgiving i've, have mi ò tí gbàgbé ó ti yé mi ò tí forgive àwọn èèyàn mo lè gbàgbé i mean and I, mo lè put it aside because the case i've not yet settled and then i cannot talk like this and then they tell me that just wave all things i've said èmi ò kì í jam talk èmi ò dẹ̀ kì í ṣe ẹni tó kàn wá sórí mídíà láti wá nonsense okay? ọ̀rọ̀ tí n bá sọ ẹnìyẹn lè já gbàlagbà ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn mo tún sọ̀rọ̀ gangan tó ti yẹ yín gbà tá gbogbo èèyàn ń preach ńgbà yẹn ẹni tí mo dẹ̀ èmi nìkan kàn mo dẹ̀ sọ̀rọ̀ tó ti yẹ yín àwọn èèyàn tó sọ̀rọ̀ àwọn politician àwọn tó ti rú Nàìjíríà wọ́n pọ̀ ọba ńlá Elizabeth ni ó wà mẹ́yìn ó ti yẹ yín kò lórí kò sí gbogbo àwọn parties other party tí ò bú pátápátá ó máa tún sọ lẹ́nu pẹ̀lú gbẹlẹ́mọ̀ ìpàgbọ́lá ni pé tẹ bá gbọ́ sórí bíbà yá máa pa yín ni tẹ bá ṣe wèrè nígbà yẹn ń ṣiṣẹ́ fẹ́mi sí ọba ńlá Elizabeth yẹn kí ni wọ́n mú kí ni wọ́n ṣe fún ọmọ tó ń joyè lónìí dókàsì ó joyè lónìí ó bú Tinubu tẹ́kínbí lára àwọn tó ní kó máa bu náà àwọn náà ló ń ràn lọ́wọ́ mẹ́ẹ̀ so kí ni kí ni wọ́n ṣe sí ṣó ti yé even àwọn tọ́nà ń bú Tinubu gan tọ́nà ń support Tinubu náà lé nígbà tó yá Elizabeth Ọbálá náà ṣépè fún Tinubu dáadáa àti Ṣèyí nígbà tó wọlé tí wọ́n ní pé wọ́n ṣa àwọn kan lórí social media pé Ṣèyí fún wọn lóyè àbó fún wọn ní nǹkan kó compensate wọn nígbà tí wọn ò fóun tó ọ̀gbẹ́ lọ́dọ̀ ẹ̀ ó ṣépè burúkú fún Ṣèyí ó dẹ̀ tún ṣépè burúkú fún president fúnra wọn adébùwárí lẹ́yìn tí wọ́n wọlé tán ni tí wọ́n ń pín oyè tí wọ́n ti pè lọ́dọ̀ ẹ̀ ó ṣẹ́ bá ba ìpè fún wọn ṣé mo purọ́ kí ni wọ́n ṣe fún tẹ́ máa sọ pé ó sọ̀rọ̀ Tinubu ń gbà kan àwọn nǹkan tí mo sọ nípa MC àti tí Wàsíù sọ Wàsíù sọ pé eh, president Bọ́lá Ahmed Tinubu ló ní káwọn máa bàgbóró jẹ tó bá dẹ̀ jẹ́ rọ́ àwọn náà máa mú fún gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n dẹ̀ ṣèkà fún mi fọ̀rí lẹ́yìn ọ̀rọ̀ náà táwọn èèyàn bá tètè gbé ọ̀rọ̀ náà gbà náà ó pẹ̀lú nǹkan tí mo fi hate ìjọba tó lọ yẹn kí dẹ̀ ṣe gbogbo ìjọba yẹn nìkan mo ní hate device tó jẹ́ Yorùbá wa tó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi tó dẹ̀ mọ̀ pé Christian ni mi tó dẹ̀ tún ṣe pàṣẹ àtàwọn ti pásítọ̀ ìpín ìgbọ̀ngbọ́n náà ń ṣe fẹ́ kórí lórí yẹn ó ti yẹ yín <laughs> bí ọlọ́run ṣe fẹ́ kó rí lórí yẹn ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ àwa ní torí ẹ̀ka relents èèyàn lè aráyé lè má ṣe nǹkan kan sí à ń gbàdúrà dẹ̀ ń bẹ ọlọ́run ọlọ́run dẹ̀ má ṣe nǹkan sí àdúrà sí and it's three things ok? ẹ ń gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ìgbà náà gbogbo àwọn politician nígbà tí wọ́n ń kàǹpé tí wọ́n ń búra wọn ṣé èébú tó ń búra wọn sì wọ́n gbé jáde ibi báyìí Ìyábọ̀ Òjó jáde ó ní yes you know what MC is not ó ní MC ò kì í ṣọ̀tá òun ó ní bọ̀tẹ́ tó ń campaign fún yẹn tó pátì tó wà ó lóun lòun ò like that's president Bola Ahmed Tinubu ó sọ lórí live chat bóyá wọ́n delete àbí ó wà lórí media so tẹ́mi bá jókòó tì yín tí n bá sọ pé ẹ̀ẹ́dàlẹ̀ tẹ́ ìyún ẹ̀ tẹ́ máa jókòó torí pé ẹ fẹ́ máa lò yín as a weak point pé ẹ̀ tá a bá ti sọ pé ó bú Tinubu o kò ní lè wá sí nàìjíríà mo wá sí nàìjíríà níta ẹ̀kọ́ lè ṣe fún mi tí mo lè gbàgbé náà ni pé because i lost somebody o gbọ́ i lost money okay and lórí bíbà mo ti ń complain owó yẹn mo kọ́kọ́ ń complain pé wọ́n jà mí lólè wọ́n ń ṣe èkà wọ́n ń ṣe báyìí tí wọ́n bá ti rí sí gbà yẹn a lot of people tó ti kú àti tó ti pa sáárùn àti sáyé náà ó lè má wà sáyé lónìí ó ti yé but tí ta fẹ́ play part ta fẹ́ play lónìí òun náà ni part ibi tí wọ́n ti jí mi mọ́tò ní Canada tí Esabod ti sọ fún tó ti gbé sórí Facebook ẹ̀ pé èmi ń kọ́ o Bọ́lá Fọláṣadé o pé èmi ni mo jalè ní Canada o tó dẹ̀ pé mọ́tò tèmi ni wọ́n jí mo fẹ́ ṣojú àwọn tó jí mọ́tò náà ní ọjọ́ náà I want to I want to replay it the face of those people are those people are Yoruba. I mean they are Ìjẹ̀bú they are Ìjẹ̀bú's àwọn tí ó ṣe ìkà yẹn ní ọjọ́ yẹn wọ́n ti Ìjẹ̀bú ẹ̀ ń gbọ́ ọmọ Ìjẹ̀bú ni ẹni tó jí mọ́tò mi lọ́wọ́ mi ní Canada pẹ̀lú in conjunction of ẹni tí mo ra mọ́tò lọ́wọ́ ẹ̀ náà tó máa ń ba àwọn neighbor wọn jẹ́ ní ìparọ́ mọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí tó máa ní problem mo lè sọ tí n bá fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ tó máa ní savings tó máa wà save mo lè sọ ó ti yẹ yín we don't really care about ẹ ẹ̀dẹ̀ wo ṣe rí platform yìí is coming back to life you see bet me àwọn kan kàn ti sọ pé this platform they want to make it for themselves important personality. They want to get some information that a lot of a lot of people are trying to hide and cover. We are not covering anything. We don't have secret. I don't have skeleton in my cupboard. All right? A lot of people fall a victim tí wọ́n ṣe nǹkan kan tí wọ́n gbé wọn mọ́rọ́gà Nàìjíríà àbí káàkiri a lot of people wọn náà tẹ̀ jail for fun tí wọ́n mọ̀ at the end of everything wọ́n ṣe wá discover pé wọn ò mọ pa ẹ̀ so èmi kẹ̀dẹ̀rẹ̀ thank God for my life I'm also in jail but nígbà yẹn four years good gbangba náà fi tì mọ́lé but nígbà yẹn wọ́n tì mí mọ́lé yẹn kí n ba lè rí sórí ẹ̀ láwọn story tí mò ń sọ ni èmi nìkan náà mo sọ story bí nígbà tó ń ra àwọn kan tó plan kù nígbà ọkà mo sọ bẹ́ẹ̀ ni mo rí wọn ni èmi nìkan náà mo sọ story Jennifer Madike Madike yẹn náà padà ṣé òun kọ́ ló padà wàá kó Nàìjíríà àbí lára wọn tó ń jẹ́ Madike ó padà kó Nàìjíríà èmi nìkan inú mo mọ ibẹ̀ yẹn ni mo ti rí gbogbo wọn o inú ẹ̀wọ̀n ó ti yẹyìn ìgbà tá a tún jáde tá a tún jáde tí mo tún wá padà lọ ń bá wọn máa preach nínú prison ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe ìgbà gbogbogbà ọjọ́ kan wọ́n lọ mo kàn lọ ànígbà yẹn má bínú bàbá mi o bàbá wa sanjọ́ wọ́n wà ń a lọ preach ní freeman máṣe máṣe mọ̀ yẹ́ wọ́n jókòó báyìí wọ́n fẹ́ ẹ̀yìn tí kinní ẹ ti understand wọ́n mú wọn wọ́n dẹ̀ fi wọ́n sílẹ̀ so some people can have you as a target and you are being delivered it's not a it's not a crime àwọn a lot of people tí ò ṣe criminal ni wọ́n tì mọ́lé àwọn criminal ń fò kiri ìgboro wọ́n ń gapá òun la ń sọ pé kí nàìjíríà kò change o gbọ́ èmi ò kàn kì í ṣe tíìmù èmi ò ní anybody ò lè gbé mi kó wá máa sọ pé òun fẹ́ ká máa gbé wa múra pé ẹ fẹ́ rán mi níṣẹ́ dé tòótòrò mí ní òde dùn mo fẹ́ sọ̀rọ̀ president Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọn ti di president báyìí fún nǹkan tí àwọn MC Wàsíù etí mi mo dárúkọ ẹni tó sọ̀rọ̀ tí wọ́n gbé sí speaker tó sọ pé wọ́n sọ pé káwọn ṣe báyìí báyìí fún Nàìjíríà àbí mo ti sọ mẹ́nìtà àbí tó bá pẹ́ mo kúrọ́ mi sí nígbàgbé ni mi ìkúrọ́ èyí tí mo kàn ti ẹ̀wò tí mo rò sọ tí ó jẹ́ pé gbogbo bí situation bá ṣe rí tán sọ pé nígbà two thousand and twenty tọ́ni talk talk Auto Bola you are supporting kìnnìkan people who are killing mo ní who are killing ta ló ń killing tí mo mọ̀ mi ò mọ anybody ọlọ́run ló yọ mí kí n lẹ́gbẹ́ni gbójógbó ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ńgbà yẹn gan wọ́n ti fẹ́ẹ́ lè sọ pé àwọn tìjọba tó lọ yẹn wọ́n lè fẹ́ẹ́ sọ pé èmi ń kọ́ ọmọ Tinubu ni mi torí pé wọ́n ti mú èmi fún dírọ́ọ̀gì rí wọn ò mú mi fún dírọ́ọ̀gì o ṣó ti yẹn and drug pàápàá kì í ṣe drug àwọn tó máa ń jẹ ọjà tó máa ń jẹ pepelina go and ask so ohun tó bá mọ̀ má kàn sọ ó ti yé bẹ́yẹn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. so because tá bá gbẹnu táwọn criminal bá ń ṣe nǹkan tẹ́ bá gbẹnu kúrò bẹ̀ wọ́n á sọ pé àwọn ti jẹ lọ ó ti yẹ yín hmm. láti ìgbà tí mo sọ̀rọ̀ bad ìgbà tí mo bá wọn ṣe kéèsì Mohbad kí tó gbẹnu mi kúrò bẹ̀ at least aṣáàdẹ̀ ti help family yẹn gbogbo wọn ti lówó bàbá yẹn especially ta support ìgbà yẹn tábà sọ̀pẹ̀ tó kò lè lówó bẹ́ẹ̀ ni tábà kàn dẹ́mi láti beginning yẹn ó máa dàrú ni mo thank God but tó dẹ̀ tó stage kan wọ́n ship ti ekinní ẹ̀ síbẹ̀ yẹn so we help ẹ ó ti kọ́lé ó ti ṣe gbogbo nǹkan ti wà okay that's congratulation ọlọ́run ò ní jẹ́ kémi fi rú ẹ̀ mí ní rírú ẹ̀ ń tèmi ó ti yẹ yín bẹ́ẹ̀ bọ́mọ mi èyí tí ò tiẹ̀ tó ń jẹ́ kó má fẹ́ tó ń fẹ́ lò pé kó má wúlò fún mi tó gbà lọ́mi torí mi mọ̀ pé èmi mo ní nǹkan mi at the end so <laughs> wọn ò dẹ̀lẹ̀ kò ní tèmi ò ní rí bẹ́ẹ̀. ẹ rí pé bí ṣe sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tí wọ́n bá ní èèyàn sọ torí èmi mọ̀ definitely pé mo ti sọ̀rọ̀ fún Ọba Elegushi torí I pity him and majority of bloggers on social media apart from people telling me story nobody tell me story but I can sense things myself kó tó di pé wọ́n block view orí Canada something pé you cannot get every news on the Canada something You ti yé because àfi lórí YouTube o ò lè rí platform Canada kò allow every news any news from other country kò ṣe gbogbo news ni wọ́n aláwọn bí so if my page also is not bubbling like talking back blogging and try to analyze any story tá going, so don't worry about it and nígbà you got to take care of yourself you know because health is health is wealth as well so lórí Auto you are welcome ẹ káàbọ̀ síbi ẹni tẹ́ ń wò mí tẹ́ wà lórí Auto Success Ola náà ẹ má fojú pa mí ẹ kọ́mẹ́ǹtì bí ayé wa yóò dára Mr. Loba do what wetin do Aloba Mire. But Mr. Joseph Aloba did not build any house. Hmm, okay. No problem. Hmm, no wàhálà. Nǹkan tó ń gbé kiri náà la tún sọ. Tí o máa dẹ̀ ti gbèdì, Ọlọ́run kó ní ẹ̀rù fún wa. So today, I want to show you few. Okay? mo ti fẹ́ gbé ẹnìkan náà tó mi mo kàn ti lose contact àwọn tó ń ta góòlù ń Dubai yẹn but mo ní picture wọn sórí ọ̀dọ̀ mi báyìí ẹ jẹ́ kó ti lọ jàre ẹ káàbọ̀ síbí ó ti yé the young shall grow ṣe ti gbọ́ the young shall grow. Mm. the young shall grow mi ì kọjú bọ́lá má ṣe kánjú kánjú jẹlẹ́dàá rẹ lọ fọláṣadé má ṣe kọjú sẹ má kọjú jẹ lẹdàá rẹ lọ òun torí tó o bá kánjú o ohun tó léwu ni ọ̀rẹ́ mi má ṣe kánjú tó bá wà lórí pláfọọmù yìí kánjú jọ Ọlọ́run rẹ lọ àní kó má ṣe kánjú sẹ kó wá kánjú jẹ lẹdàá rẹ lọ torí tó o bá kánjú o ohun tó léwu ni má kánjú jọ Ọlọ́run lọ yes mo fẹ́ fún yín ní. Ni mo fẹ́ kẹ́ ẹ wo gbogbo ẹni bá sì ti kọ́mẹ̀ntì sórí platform yìí kò ní bàjẹ́ fún ẹ ọwọ́ tó fi kọ́mẹ̀ntì yẹn ìwọ ò ní fi gbọ́mọ sí ayé ò ní bàjẹ́ lórúkọ Jésù ibi ò ní bá orí ò ní gbàbọ̀dẹ̀ ok. Okay. ẹ káàbọ̀ sí mi i want to show you something new àwọn tó jí mọ́tò ní ìlú Canada ní ọwọ́ mi they stole a car that time i was uh, you know before let me tell you because of Canada the aspect uh, the Canada aspect for them to understand me uh, what i'm about to say then during the COVID 2020 you know there was no movement everywhere. Every there was lockdown all over the world, and then a lot of people selling, do, doing international business like buying car could not travel. So if they have order, we help them to sort for it, and that is the time the lady who sued me to court approached me. Although before the approach, a year before the time, she been sending message to me. But I ignored the message because I don't know her. I don't know who she is. But then she like tormenting me somehow. You understand me? Systematically tormenting me. You know, because all these people, they want to go to you. They will, they will tell them what to do to you. You know, you know, they want to set you up, but they say they are trying to test you. Okay? How you reacted. Later, I discovered that she had spoken. She spent, sent me message a year before that time, and now reply her during the COVID. So now that day, she approached me, although before the time, a lot of people cannot travel to, I mean, some like my, my like partner, like people who sell car in Nigeria that I know, well know, that we've been doing business together for a long time. They start calling me and they will ask for the car they wanted, and then I will sort for it. I will send it. And then also, I got this car, I mean, particular garage that used to sell export car. They will send me the car also. I'll post them on my platform. You understand me? I'll post them on my platform for my country people to see, for Nigeria to see. So when they see it, they, the woman also saw one of those cars, some of those cars, Toyota, those old, old ones, like 2004, 2006, like that. Toyota, all those small, small Corolla. So I posted it. And that's how the something started. But before I started in Canada, don't forget, I've been in car business like how many years before coming to Canada? Long time. Even before my daughter was born, I've been in the business. Before my daughter was born, I've been in the business. So I'm not a stranger in the business. So you better click on the Auto Bola, I mean Auto Those of you in Auto Success come to Auto because I'm going to give my daughter her phone. I'm borrowing phone to do this because I try to cross post. And I don't like all the other phone is not charged. <sighs> What is it, Barry? We've got something special for you. So come to Auto Please join me on Auto because soon I'm, I'm going to round up on Auto and face on Auto alone. Okay? Because I'm trying to cross-post and I refuse to cross-post so to Successola. That's why I use two phones for the same Facebook. I always cross-post, okay? And that day, the woman said to me, I mean, she, I been selling, helping other people like that that, that love to buy those small, small cars, you know? And then we are working. I was working as a caregiver and also trying to be doing that at a side also, you know, to make, you know, there's no harm in that. So far, you are faithful to your system and you are not doing things illegal. Okay? So, and uh, when those people selling car in the garage, they send it to me. I post on my platform. I post for them. Like, hey, Toluwanimi, yes. wọ́n ti ẹ̀ send the kí lorúkọ ẹ̀? Ọ̀ me mi ò fẹ́ dárúkọ send the sí me. Eh, Gẹ̀ẹ́n jọ̀ọ́ máa sọ fún mi tí bá Don't tó ń sìn kí post ẹ̀ ọmọ tó sọ send you see I'm on the live chat you see your nonsense eh you are putting on short something tó bá pẹ́ mo kọjú ẹ̀sẹ̀ sí. I know I've really checked it I've seen you're not be careful I'm just telling you to be careful my darling okay be careful okay owó owó kì í fẹ́ ká rẹ̀ owó short ni you will top tó tó tó tó pépéle báyìí báyìí náà lè tó torí pé kò mọ̀ pé mi ti Mosha. ṣá. so on this place you're going to see some faces also I have it And that's why a lot of people, they are afraid of. I told you that. I do say that. My page, okay? I give information. It's not by about the crowd again, but it's about the crowd. The why, reason why I'm shouting about crowd is because so that I can make money. I can have, I can also, what I'm doing, so I can pay my bill. I can pay for the data I'm using. Okay, that's why people, I'm, I'm shouting for crowd. But I know some people are here on this on my platform. They mount me. They mount me. And also what I'm saying, a lot of people who are criminal will not love to surface on my platform as well. Okay? So that's how I got to know the woman. A lot of people they they sent for me. They will have even some people from London. Yeah, they said they want car in Nigeria. They want car for somebody. About three to four people in London then, and people were calling me, and I was doing Grace, to my level, you know. And I was helping them when they send me money. The money is not much. They will, when they send it to me, they give me token over it. Some they give me, uh, they give us token. The money given is token. Yes. When you buy a car for 2,000, you can sell for 2,150, 2,200 and then you go to the you know maybe with tizzy you understand me. but you are making you are making something not you know okay so because I believe one thing uh home is not built in a day but when you start you making little you can see and more in future so that's mean for you so we have seen since I've been in situation where there is no food where I was not sleeping in the place I wanted so any condition I give thanks to God no matter what because I know when I eat black today when today is dark tomorrow will be bright So I believe so much in in I mean in changing and uh, in God. So the, that's how this lady come across me. Not that she's the only one that I've been in the business for real. And those people who knows me back home about this car business, they started contacting me also for me to be helping them. So, but the lady also, the woman contacts me And after that, somebody stole. But I, I said it a few days ago that they stole my car. Oh, ní what ìwọ you pè my woman Mark, má woman your woman don't don't call me like that i don't want that o ní ṣoríire. okay you are sorry good kò ní wàá sóríire kò ní bàjẹ́ fún ẹ don't call me your woman I'm not your woman. ẹ̀hẹ́ wọ́n wá jí mọ́tò gbé o ara mọ́tò níjọ́ yẹn ogun <laughs> ní bàjẹ́ fún <laughs> i'm not <laughs> i'm sorry yes Why should kò ní bàjẹ́ fún ẹ ayé ò ní ta ò ní jẹ́ you. because you know <laughs> don't look for my trouble like i don't know someone is talking just say wabuwa i don't want to you know I beg. so part of the stress i'm showing this thank you thank you god bless you i'm showing you this because of for just for you to know exactly part of the stress they've been giving to me here together with my daughter um, for unlawfully. And I'm telling you, if anything, anybody, you know, as I said yesterday, that if anybody, if they, if I'm being maltreated with all my story here, it's not the fault of the people maltreated me, because some information are coming, and they believe those people more than me. You understand me? Oh, star. Oh, God bless you this person that gave me star kò ní bàjẹ́ fún ẹ ayé ò ní bàjẹ́ ayé ò ní ta ò shofu e ẹ̀mẹ́ ò ni shofu láyé òkè òkè lọ́wọ́ ẹ̀ má máa lọ àwọn tó mojo ẹ̀bẹ̀ ò ní mọjọ́ ikú ẹ̀ ò ní ṣẹ́kú ibi ò ní bá ẹ ẹni tó fún mi star yìí ire ọjọ́ ni ló máa jẹ́ tiẹ̀ ò ní ṣògùnù àwọn tó bá parapọ̀ láti bá ẹ ogun ọ̀run yóò bá wọn jà ẹlẹ́dàá ṣẹ̀dá tó dá ayé àtọ̀run yóò bá wọn jà olórí ogun ọ̀run àtolórí ogun ayé yóò bá wọn jà wọ́n máa rógun tó jọjọ orí wọn lọ ah ò ní dọ̀tá mi ìwọ tí mo súre fún lónìí o bẹ́ẹ̀ lórí kò ní padà thank you mo kàn rẹ wọn ju star kan sí i. <sighs> I'm having a dick. Mo ní flu, mo mo ní mo mo mo strong, you know. I said this yesterday, I rí pé mo ṣe jókòó tí mo ká gbogbo lánàá. <clears throat> àwọn tó jí mọ́tò ṣá mi ò fẹ́ sọ̀rọ̀ woman ẹ̀ but mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó jí mọ́tò ẹ wá wojú olè rí olè ojú olè rí olè ọmọ ẹgbẹ́ bí olè ó olè the guy now is still in Canada here ó wà ní Quebec mi these people dey steal cars dey place it on the media if they are selling original car for twenty thousand they will sell they will put ten thousand on their own ẹnìkan tó wọlé tó ń sẹ̀ndì tó ń tàgì nǹkan sábẹ́ platform yẹn bá mi delete ẹ̀ kó block ìyá ẹ̀ sọnù tolú tolú àní. ọmọ mi bá mi wo abẹ́ Auto Bola yẹn nìkan sẹ́ndì ó ń tag mi ní nonsense kan bá mi block ìyá ẹ̀ sọnù. Don't be annoyed. You will see me. You will see me the way even aṣọ tí mo wà style tí mo wọ̀ níjọ́ yẹn. Ó ṣí sẹ́gbẹ̀ẹ́ You will see it now. Let's go. It's it's four like also the other one tí mo sọ No, yẹn It's a short short video but four not short like that. Four times but I will I will I will show two. So we go to another one because I want to put some click click click like that small, small, small, so that you can understand reason for some things, okay? Now we go. Oh God. Báwo ni wọ́n ṣe máa rí inú? Ẹ jẹ́ ẹ wá sórí Auto Bola. I don't give the star. You deserve the best, Auto Bola. Okay, you don't give star. I deserve the best. What is the best? Kì í ṣe owó ni. I deserve the best. Oh yeah. o. So now people be saying, take out the Nigeria Oh, you talk about uh, Aṣíwájú president, now president o, àná òfin ti wà nílẹ̀. Nígbà tó fi ti wà nílẹ̀ mi ti sọ̀rọ̀. Èyí tí mo sọ I ìyẹn àsọgbé ni. Hmm, àjẹgbé ni gún máa ń jẹ bọ̀ kì í, mi ò dẹ̀ ń ṣẹ́ bọ̀, mi ò ṣe gún, mo dájú gún lọ. Mèmí náà tí èmi ni mo jókòó síbi tí mo adopt gbogbo àwọn bàbá yẹn nígbà tí wọ́n fẹ́ sòkò pa gbogbo wọn kì í ṣe rọ́ tí àwọn ọmọ àwọn ọmọ especially Yoruba. Yorùbá tó bínú láti sòkò tó tún lọ wá àwọn Yíbò mọ́ra láti sòkò pa gbogbo àwọn bàbá Yorùbá èmi ni mo jẹ́ adopt gbogbo mọ̀mọ́ ní Baba Ọbásanjọ́ is my father ṣé èmi jẹ́ ẹ́sà Àjàyí ni ṣe báwọn ni wọ́n ṣe báwọn lọ́mọ wọn tó ń fún lówó tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ mi ò ń ṣe ọmọ wọn náà if ẹ́sà Àjàyí fúnra rẹ̀ mo speak fún bíi even mrs sade Okoya, mo máa ń celebrate wọn dáadáa lórí social media yìí of recent mi kò celebrate anybody mọ́ mo máa ń celebrate bàbá àti àti madam yẹn nǹkan tún jẹ́ sake mi táwọn èèyàn bá tẹ̀ sójú wọn báyìí mi máa gbé wọn sókè gbogbo wọn ní àwọn tó ń pọ́lé lónìí gbogbo wọn ló ti tẹ̀ sójú wọn ló máa máa gbé wọn ó yìí láwọn kan tó ìṣẹ̀mí sẹ̀ ẹ́ you cross post now mm -hmm. to which one. Okay, I can now leave your phone. Àbí báwo? Check it first, just to make sure. Okay. No worry, báwo? Bóyá kò wọ ṣòkòtò tó bá dúró kù ẹ̀. O ń Yeah. uh know where this one is safe. Should I for you? Yeah, I know where it's safe. Okay. I know where it is. Tori nígbà tí mo sọ pé dáàdì mi wọ́n wà pé ìwọ tíyà ń jẹ ń bẹ̀ yẹn <laughs> ẹni tíyà jẹ lónìí ó sì lè jọrọ̀ lọ́la <laughs> ẹ̀yin tẹ́ ń gbọ̀n mí lánàá yẹn torí mo rí pé madam mẹ́sàgì ẹgbà tá a gbèjà yín bẹ̀ ó yẹ ká ti gbà wọ́n láyè nísìnyí tí mistake kan bá wà máa ní kó sọ̀kò pò torí ẹ̀yin gbogbo kan tó máa ṣe é sí pé ẹ sọ̀kò pa wọ́n anybody sọ̀kò pa lè pò. àwọn even open my mouth and just say ẹnìkan kan wọ́n máa gbèjà ẹnìkan me understand okay you cross post from Auto Success Olami. me understand Listen. okay tí n bá stop ẹ̀ nsìn. but you níbi ìbàyò ń sọ mi Me or more? But it's all for me. This is the one you started. This is the one I cross posted. Which this is one you call ẹ̀yin tẹ́ wà lórí Auto Success Lie darapọ̀ mọ́ wa ní orí Auto Bola yẹn náà but anyway wọ́n ti ní tí n bá stop ẹ̀ níbí báyìí ṣé ì máa rí ṣá I don't know. tolú àlọ́mọ mi mo fẹ́ mo fẹ́ mo fẹ́ painkiller so eh, as we are saying as I was saying àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kẹlẹ̀ mọ bí ìjẹ̀bú mo ṣe dì pẹ̀lú mi mi ì lè ọlọ́run dáríjì mi mo mi ì purọ́ o ṣé mo pé kéwọ̀n ń sin olórin ni ó mọ ọba ó mọ ìjòyè ó ti yẹ yín mẹ́ẹ̀ bọ́tẹ́ má jẹ́ ntàn yín with due respect ọmọ ọlọ́run ò kí sọ pé òun ètè yàn mo ètè wọn. I hate people that pulling people down tí ìbá jẹ́ pé ọlọ́run wá fún mi ní ó wá gbà mí ó wá fi Facebook gbà mí torí bẹ́ẹ̀ ọlọ́run ìjọba mi tún bless America sí Facebook. Matuba, please release my page. Let me flourish more than the enemy. On this social media. You know on the ground, they don't want me to flourish. On this Facebook, Matuba, I pray for you and your family. Because you help me. America, God bless you. Tí bá jẹ́ American visa tí mo gbà mí cross Canada. Canada, God bless you. Ah, ìlú tó ti bí mi náà. God bless them. Ṣùgbọ́n the wicked people that see my enemy in that land oh lord bá mi binu sí wọn sẹ́ẹ̀ ẹni tó sì ń bá mi jàjàjà wọn ta ṣoore fún tí wọ́n wà nínú ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ olúwa oore ta ti ṣe sẹ́yìn ni kó o fi bá wa san fún wọn o ipe ègbé ni fún ẹni tí a ṣoore fún tí ó fi mi san ibi òní kò ná ayé rẹ̀ bẹ́ẹ̀ ni èmi ṣe dáadáa fún wọn wọ́n ṣe burúkú fún mi ọlọ́run bá mi gbẹ̀san lára gbogbo wọn láìláàánú ẹ má ṣèkà fún mi and anytime bá fẹ́ sọ̀rọ̀ i will come if i have food oúnjẹ tí mo kọ́kọ́ jẹ rèé lánàá ń sìn kí ni mo mu sùn gàrí mo mu sùn lágbára ọlọ́run gàrí ni ọmọ mi àkọ́ mi ibi báyìí mo mọ̀ má bọ́ ta ò mú bọ̀ jẹ́ mo mẹ̀yẹ́ á jẹ́ kí n jẹ́ kí wọ́n á bu fúnra mi mo fẹ́ fi wọ̀nyí ẹ̀pà tí mo fi mu gàrí kù lánàá rẹ̀ ṣẹ́tírí ṣẹ́tírí ẹ̀pà ni gàrí mu and I'm not ashamed of it too mo fẹ́ lo multivita pain killer rẹ talanu àti multivitamin ó ti yé ń bọ̀ nù I am coming ń bọ̀ I want to take water. Oh, I'm too kú búrọ́ọ̀sì lókè ilé. kọ́ mi ẹ má bínú o a fẹ́ pè fèsì wọn fún yín fèsì àwọn ọkà ìjẹ̀kú ìkà. mo ti fẹ́ kún gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà hmm. ẹ má bínú mo lọ sí mo jẹ́ pé mi ò ní pẹ́ tẹ́lẹ̀ ẹ má bínú kì í sì jẹun lónìí ẹ jẹun ló tara nù mo ní flu mo ní flu òun ni mo ṣe ní kó má fi míìkì sí tíì yẹn no yes i know darling. fẹ́ lo vitamin multivitamin fẹ́ fi sí téèyàn bá tó máa supplement téèyàn bá ti jẹun déédéé kí immune system yẹn má lọ shut down tó ti yé tó ti multivitamin. gàrí mu mu lánàá ṣé n tó ní fúlùtù yẹ kó mu gàrí ṣó yẹ kó mu gàrí lára nǹkan tó ń ṣe fún mi nìyẹn bòmí mo fi ayọ̀ sáré ìje mi ó ti yé yín. Hmm. the water is bitter kò bitter but ẹnu mi bitter i need to treat myself quickly yes it remind me of eating groundnut yes let's continue now let me take you there i don't know join me or not to Ola okay i want to give my daughter her phone back wọ́n ní ti twelve ti àmì ẹ i'm strong tó tọ́ kì í ṣe i'm strong i am strong. Mm. Once again. Let me play this one. No, they, eh, I bought a car from somebody. No, actually, some people send me money to buy this car from them, and I send it to the uh, to a place, uh, a shipping company. So when I uh, uh that day, very day, I wanted to give the car the guys the money. So when they wanted to drop the car for for me, I take. Yeah, me play láti bí. Ẹ má bínú you see, this is the video. You can see my clothes. You can see my clothes like tore. you know. Don't mind. It's still on the live show. I mean, on the on the page, even the YouTube like this. Part of the things we went through, okay, we've been through. So this particular guy, when I newly moved to the this shipping company, the shipping company in the beginning was a very nice guy, very nice person. How? One of my boss, like um, a customer in Nigeria, I call him Bo because he seniors me in the field. Order some car, asked me to send to help him to purchase some cars, so I did that. And I wanted to ship. So I got this new guy. Somebody introduced me that he's a good one. That's the shipping company. Later, the shipping company now, the woman even that also uh, eh, sued me to call. I jacked this person. They are jacked. They did a lot of business together. I tell you, a lot of Nigerian money also are with some other, you know, but let's just leave it like that way. So the first day, there was a furniture shop beside the the guy, the, I mean, the shipping company. They were both together. So I entered the furniture shop. I video normally the way I do video. Ah, I will say this is nice. I'm doing my video showing somebody's uh a working shop. in somebody working place like advertising for them free of charge. I do that many times. So I, I found the furniture, there was a bed. I love it so much. And then I I want to change my bed. That because the house, the place I was living then, well, actually, the there was a it was it came with the bed, you know, and the bed is a lot of uh, dirty things on it. I don't want to, you know. I want to change the, my bed then. And I was just and my boss called me. That person who sent me the car, I we I, I showed I was trying to show that we are loading But the, by the side of the shop, they are selling mattress and other things, furnitures. He said, what? Are you sure? I said, yes. He now asked me, do you have money to borrow me? I said, like how much? No. He said, how much is the bed? He said, I should do the video of the bed. I do the video. He said, he loved it. He now said to me that, ah, he's trying to complete, he has a new house that he wanted to furnish. all. I mean, he needs some furniture that he just complete the house now that They will love that bed. If they can just put that particular bed in the with the card that we are loading that day. I said, I don't have money up to that. I asked the person selling, I said, can you give it to me? Maybe on Monday because it was on Friday or like that. It's late in the day; they cannot send money to me. I said, by Monday, I'm coming to give you the money. The person said no, because that's my first time. He, he, he doesn't know me. So the owner of the company now said to now ask me, "Do you need money?" I said yes. He said for what? I said I want the owner of this car said he wants the furniture that they can put one furniture that's the bed, mattress, and the a bed like that, you know, for you know to so that it can go with this container. He said, "Don't worry, you have my have you have your vessel. I mean your container with me, your car." So he said, he believe?" He now opened his purse and he brought out exactly the amount I wanted, I needed that day. The car, the bed was 1,000 something. He gave me all the money. And I paid for the bed. I loaded it with the, with the container. So for that, did that impression, I need money. And he's trying to save me from it. I love it. You know I'm going to give him because the car, everything is in his, I mean, in his care. You know definitely I will surely pay for the container for shipping and then I will pay, you understand? So, but despite that, I appreciate for the kindness, you know. I came back home on the live chat that day and I was talking. I said, oh, thank God the Lord has shown me another mercy. That's why these days I'm not going to expose any of my goodness. I tell you on this social media, evil, all the people fighting us, they are evil and they are the one patronizing the page I gan go ń jẹ́ page yìí kéré anyway I was not shout I was not happy I say oh I was happy the way the man treated me and it's not you know they are it's good to be nice you know the next day the next day I was there I went I went back to the place because we have another container. You know, we have uh, we have to pay money. Is it on Monday? And I went there on Monday. I went back there on Monday. Getting there on Monday, we are sorting, you know, because anytime we have a car now, somebody send me to buy that car for them. Because I want to be using this person because of this his kindness. And now I will I will direct the the dealer to pack it in their workshop, I mean, in their garage. You understand me? Getting to the place on Monday because already I've given testimony that this person is good to me, a shipping company. <laughs> Getting to that place on that Monday, few minutes later, few minutes later, this guy that sold my car arrived from is from Ijebu-Ode. Ọmọ Ijebu-Ode He arrived and he greeted me directly with my language that Yorùbá ẹ káàsán o mo níṣẹ́ Nàìjíríà nìyẹn ẹ káàsán báwo lè ṣe mọ̀ pé Nàìjíríà lèmi ó ṣàkíni mo dẹ̀ dáhùn mo dẹ̀ mí náà dẹ̀ sọ but I was surprised when somebody just approached me with my language like that Yoruba. mo ni ní ẹ káàsán and the owner the person who asked me to borrow money for the car also is from Ijebu Ode you understand me because I actually learned this car business from Ijebode. The car business, I learned the car business from Ijebode. So this guy arrived the day I went there to pay money to see this person again. You understand? Getting there, this person just ó gbé mọ́tò wèrè dé kó má kó ló He said, Ẹ ká sọ, ó approach me with another lady with another person ẹ káàsán o okay I answer finish he now said to me that he has a there's a place they normally sell mattress that is cheaper than this one you know that he, there's a place that they always buy I mean sell mattress cheaper than this place that if I want to carry, if I want to load car, because at time you use that mattress to load some car so that when they shaking, I mean, there's bottle or galloping on the sea. So if the vehicle, I mean, the container shaking, they will not crash, you know. They will not be in the cars, you know. So he said there's another place that we can get this uh, mattress cheaper that they said we can get is like ó kàn dárúkọ kan fifty dollar kiri kan kiri kan but that play in ah, fifty dollar should ti yé he said we is ready to take me there that you know but that day the message sending to this person was to come and collect my phone just to have access to my phone first then and called my phone and put some code in my phone And the moment that code was being put in my phone, whatever I'm doing on my phone, okay, they will be able to hack my phone, get my email, everything about me. And in that place also, they will get my email because this person will want to load my vehicle, vehicles, will ask my email. They want to be a partner and friend to them. You understand me? After some days, some of them started approaching, these Yoruba people started approaching The place that those boy boys, small boy, small boys, you know. One of them said to me that no, another day, and this one now said to me that he has a car that he actually wants to send to Nigeria, but there's no he's looking for people to do the container. I mean, you know, because in that 40 feet, maybe you have four cars, you know, two big one and small one, two small one. He said you he needs somebody that can They want to that they can share the container together. I mean, I don't want to share container because these people, when you share container with them, they will divert your container. You understand me? They are thieves. They will divert your container. So I say I'm not interested. Whatever, if I cannot, because these cars are not for me, and the people who owns it, they won't, they don't want to share anything. And this ones also, anyone that we cannot, is not full container, it's not container full, we do it by roro that by road roro okay he now said he want to sell one of his Corolla when eh, eh, any Corolla I was now searching for Corolla because this woman I said need a lot of big cars then the big car we also load with Corolla like those small small cars tẹ́ bá gbé àwọn CVR àbí kíni ọ̀nà jẹ́ four wheel drive here. then you you have to put another one They tell them to load this man mọ nǹkan so So when I anywhere I was started sorting for the Corolla because the Corolla now people in Nigeria they want for it because that's the car they are using in Nigeria at that current time. So I was not now hunting for the Corolla so to to load my those vehicle they bought they purchased for me they sent me to buy for them. So anytime I buy that those cars I will get the paper then I will ask them to pack it for me. At times they those people they they will need the car the paper they will give the car paper car to the owner, I mean to the shipping company. So they give me just the receipt, okay? Getting to that day, they're getting to the place one day, they call me. They say there is no container right now, that we need to load that very day. They say, they're now promising me that there's no container, that the road is like that and that. You know, they say that story begin. The moment these guys approach that company again, the story begin. The If you want to load today, the person will now ask me to come back next tomorrow. They will, I mean, changing my date. And one day they call me, they say, come now, we got a container, we'll be loading. I said, please don't load when I'm not there. Because I want people to load my container, anything that belongs to people that are going to be on my name. Has to be loaded in my presence. I don't want anybody to put anything, has anything on my something. I said, don't load before I come around. Please. Getting to the place, they said they load one. I was now looking for, I was now counting the Corolla I have. What was missing? Where is this Corolla? They said they load me with one container, but I told you not to load. They said anyway, they load. I was, uh, no, I counted my car. One was missing. They thought I don't know. And before the one was missing, the woman who sent me, that woman who sent me to court, called me in the morning, the day before that day. She said to me, do you know that uh, the car that I'm selling for her is expensive? I say, Mama, it's not expensive. Oh, it's only 150 that I put oh, and true to God. And that 150, I'm not I'm not driving. I don't have a car. I only take there is no bus. I don't know the with the bus, I don't know the road to the to the place. I only go with taxi, Uber. I spend hell of money on Uber. You understand me? I go with Uber. I say I will pay for Uber. I will pay for go to and fro. At time I pay $70, $60. I tell you, you know, there was a day I paid 100 or something. You understand me? For Uber, for sorting for that car. At the end of it, so because the, man, the woman said to me, there is a car, some boys, they said, I mean, there's some car that they, they same as, exactly like mine. Now even clean, I mean, more neater and more nicer than the one I showed. As I mean, he said they sell, want to sell it for 1,000 something then. Like they remove like seven to eight hundred out of this car. You understand? When you're like removing one thousand, selling the car for half price. I said, are you sure in this Quebec? I now called the, the, the dealer. I said, please, my customer said the cow, they are selling it cheaper somewhere. One of them said to me, say, Bola, be careful. Some boys, they steal people's car and they sell it cheaper. I call the woman. I say ah, they say they used to steal car here because I don't know the, uh, that's first time. Tí mo máa gbọ́, tó ti yé yín. The, the dealer, I said the dealer said they used to steal car, that the mama should be careful. That just, if, if you see car that just cheap like that, that they are, they steal people's car and sell. He said, hey, eh, eh, eh. the woman, I say said, hey, I don't know that. She's even the one behind it. And she's from Ijebu too. And she was sent from Abuja. Oh, <laughs> God. I don't even know that it's my car that they stole that they want to sell for. I mean, that they pay, pay I mean, already advertised again on the web, on the line. Because the car was no number. So a lot of people will have the same car with me. And the number is not going to be, the paper is not going to be displayed on the media on the net that they've posted it. I don't know it's my car. But already, this car, they sold it, they paid, they, they collected money. So because I have like that Toyota, then I have like about how many of them in that place? So they believe that they will, they will confuse me. They don't know that. Everything was being written and I have the paper. Getting to that place that day, I look for the car. The next day, oh, The woman talking to me a day before that day, this thing happened. Getting to the place the next day, they said, I, I was now looking for the car. One of my Corolla, I said, ah, ta Corolla and bibai. They said, no, maybe we have loaded it. I say it's a lie. The, yesterday, when I mean, day before yesterday, when we loaded a car here, I know what we load, and this is it. And the paper of the car, they said, they are looking for it, oh, they are looking. I said, why, why can you be looking for it? It's not a pen. Car is not a pen. And this place has a key. You lock this place. How could somebody come here and take my car away? He said, you are, you know, I was started, I started shouting because they believe I'm going to be, I'm going to shut up my mouth. Because then I was a refugee. I have a brown paper with me. They said she won't be able to say anything. They are working for my paper to be destroyed. And that's okay. I call police. And then in moments I know I realize that, I quickly go online. I started broadcasting it. I said to you, I said, please help me. Oh, look at what happened. Oh, today I got to this place now. Oh. They say one of my car, I mean one of Corolla that I pay yesterday. I mean, is missing. Oh, and they should help me on oh, this and that. Then I was still, I never know that the woman involved in one many things. That woman will sue me to court. You understand me? I call her because the moment she, uh, she saw me, she always follow me online. She called me. I said, something happened. They stole my car. This and that. He said, forget it. Forget the car for them. And the car, she said, I should forget. The whole things they purchased from me, since the day I've be helping people to buy, and what she has bought that time, that's it. When you calculate the profit, that's it maybe 1,000 or 2,000 for the whole like one month plus yo that's the profits. that's the profit owó 150 tí mo máa fi sí bí 150 Timo mo máa fi sí and out of that 150 I will pay for transport o I will use my credit card though to pay for you know when before she pay o you understand me so she now say I should forget the issue I should let them steal the car I say for what I say no How can they, I, I should allow them to steal the car. I should allow them to take the car. I said, I'm not going to agree with that. Because this is what they've been doing to me in Nigeria. When they steal my thing, they will say, forget about it. God will bless you again. Ah. I said, no. I call police. When the police arrive, before the police arrive, that's the scene. That's the guy who actually steal the car okay the guy who steal the car ó máa rójú ẹ máa rójú before kó tó jí mọ́tò yẹn to introduce me to another place selling where they are selling mattress I went there I asked people actually how much they are selling the mattress fifty dollar but getting to the place the person refused after tó ti tá ti ṣa gbogbo kìíní tán tó ti sọ fún mi pé fifty thousand gbàtà débẹ̀ tá a ti kó gbogbo ẹrù sílẹ̀ tán bó ṣe calculate owó sí bí eight hundred <laughs> like in tó máa jẹ́ fifty dollar ó wà pé níbi hundred and twenty ẹ understand because they believe that every money tí n bá make any money I make they believe that they have to they have to collect it from me Wasiu Ayinde and all those hooligans those ọmọ gáràjì and this thief you understand me that the money has to be taken. If the woman, the woman is creating impression that they are patronizing me, and whatever I make from it, it has to be stolen from me. Do you be, do you, do you understand now? I was now looking for the, I called this guy. I said, the car you parked yesterday, you understand? He now brought another person. This particular boy, Before I know, realize that it's their thieves. The same car, he brought a car, Corolla, I said, they said you are hunting for Corolla, that he has a Corolla, that he want to sell it before he want to send to Nigeria, but now because he doesn't have money to complete the the shipping, so he has to sell it. I say, okay. I put money, you know, when somebody said, he said, maybe the car is uh, about 2,000 plus, I even had money for to the car, to the price, you know. He came back to take the, the same car. He came back to store the same car. And the same car now is putting the same car on the Google. And now connected with the woman. Because already, the owner, the address, you know already, the address of the woman is on the shipping. When you want to, when you want to ship car to somebody, the address, the number, the email of that person. It was on the uh, what the, the documents you are going to provide for the shipping company. The shipping company also, up to date, they are not yet investigating. Kó sì lọ Wàsíù. Ẹ má tag mi mọ́. Kó sì lọ ìwọ kédọ̀gì. Kó sì lọ jọ. Kí ló dé tó ń tag mi nísìnyí nígbà tí mo ti gbé Elégùṣì sókè yẹn ó tún ti bẹ̀rẹ̀ sí tag mi Elégùṣì o ìwo tó ti wà pẹ̀lú Elégùṣì Wàsíù wèrè níyìn ni sà ẹ kó ṣì dànù ṣé bẹ́ẹ̀ mọ̀yàn ẹ̀yin ni ẹ mọgbá ẹ̀yin lẹ́ mọ owó ẹ ní èèyàn lẹ́yìn ọlọ́run la ní ẹ jẹ́ ká ẹ jọ ẹ kó ṣì dànù ẹ ti wọ́. ṣé ń gbọ́ mo máa ṣó ojú ẹ̀ ń sìn o ojú o lè rè o lè ojú o lè rè o lè Wàsíù he knows everything o lè ní Wàsíù Wàsíù kó wá búra tí ò bá mọ gbogbo nǹkan tá à ń sọ torí ẹ̀ àkànfẹ́ gbé sókè àkànfẹ́ wò ni. the same moto ti ọmọ ìgbé ti bàbá ìgbé fún mi tẹ́mi ti tó ti tà fún mi two thousand plus òun ló tún gbé sórí Google the that guy tó ṣìpù tó ṣìpà he this shipper I promise you òun àti woman ti ó ń ta mọ́tò lọ́wọ́ tó ra mọ́tò lọ́wọ́ mi yẹn wọ́n di pálí báyìí ó dá mi lójú pé ah in fact wọ́n ṣe they commit a lot of havoc but it's quite unfortunate the wrong the person they supposed to support them they are supporting i don't know the people in Canada that does that too they supporting wrong people the armed robbers the old lace the evils that's it that what happened. The woman was pleading that I should forget about the car. I say I'm not going to. Even if you dash me the money, I'm not, I'm not going to. Because this is what they are going to continue stealing from me. And the moment I refuse to serve them again, to be paying, you know, if I refuse not to serve them, like collecting my money, they will not allow anybody to patronize me. But what is the essence of me working? And there's some people sitting somewhere. They ripping me. They collect the money from me and all the profits. They stole car here in Canada. And Esabod was on the social media. He placed me. In the moment, I was more one complaining. Oh, Esabod now put it on the 36 million. Criminal blog gay. He put Auto stole a car in Canada. I will show you the face of those people, criminals. When this woman approached me, the woman, that company, township, yeah, a lot of Nigerian money, Oh owó efẹ́lẹ́fẹ́lẹ́ efẹ́fẹ́lẹ́ gbogbo owó mòye tó náwó nàìjíríà àkàìmọye tó send to Canada bí bẹ́ẹ̀ ni mo sọ tó send and to other people like Lebanon tí o sọ ọmọ nàìjíríà waster of the of the resources the people the wasters the killer the destroyers simply because they want to buy wọn fẹ́ jẹ hundred million wọ́n lè kó zillions wọ́n máa wọ́n máa bàjẹ́ tó bá ti send owó yẹn sílu ẹ máa gbọ́ owó tó bá ti send ẹ̀ sábrọ̀d wàsíù ẹjọ́ president bola Ahmed Tinubu bá pa Wàsíù Wàsíù lọ́ta Nàìjíríà ó wà lára ọ̀tá tó strong tó wà Nàìjíríà ó kàn kó dúdú ọ̀rẹ́ mi akamóye nǹkan Wàsíù is not good person kò ń ṣe kò ń ṣe rọ ẹ bá wa pa á kì í ṣe rọ́ọ̀sẹ̀ ẹ̀kú ẹjọ́ ẹ bá wa pa á dànù àwọn tó ń pààyàn yìí ẹnìbọ̀ tó bá ti tó bá ti ń pààyàn ẹ̀yìn sì báyìí máa sọ pé ọtọ́ bá láti bú ká president bola Ahmed Tinubu àwọn ni àwọn ló jẹ́ ká bu yín wọ́n borúkọ yín jẹ́ tí ò bá jí àwọn àwa tí wọ́n borúkọ yín jẹ́ fún ìlápadà tó orúkọ yín ṣe bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn nígbà yẹn wọ́n máa sọ pé ẹ ẹ Auto Bola sọ pé nìkan ni bàbá mo kàn mo kàn mo kàn adult wọn ni káwọn tó bá ń ṣòwò èrè yẹn kó jẹ́ kó wọn pé ẹ mọye nǹkan tí ṣebí níjọ́ tí wọ́n fi ọmọ Wàsíù ṣe kínní Lagos state nísìn nígbà tó máa gbé jáde wọ́n nítorí pé ńgbà ẹ̀ ń sàsì ńkọ́ òun ló fèsì gbogbo àwọn àbí àwọn ti Sunday àti gbogbo òótọ́ dẹ̀ ni mo rí ti Sunday gbòǹgbà yẹn wọ́n ní tòtòrí ẹ̀ náà ṣe fi jẹ́ ẹ̀sà ìgbà táwa gbogbo àwọn táwa ti fèsì tòtòrí àwọn èèyàn sì kí la jẹ́ wọ́n fìyà jẹ wá ni kì í dẹ̀ ṣe pé wọ́n fẹ́ fìyà jẹ wá torí pé wọ́n wá ń gbé bad side wa jáde wọ́n wá rò pé àdá moment wọ́n wá sọ pé ńgbà yẹn náà ńgbà tó kú díẹ̀ kan tún dìbò ẹ̀ tó bá sọ pé kò dáa fẹ́ pc nígbà tí ti wá pa bàbá ọmọ mi ta ló pa bàbá ọmọ mi ṣé ńgbà tí mo ti wá gbé jáde pé ẹjọ́ ẹ bá mi dìbò fún wọn o aṣíwájú gúdu o kò ṣe ti bàbá lẹ́yìn náà lẹ́yìn tí mo ti ṣe jíǹkù èmi mo kọ́kọ́ ṣe jíǹkù èmi bọ́lá pẹ̀lẹ́nu gbogbo lomi ni mo kọ́kọ́ ṣe jíǹgù tí bàbá ọmọ mi bá ti ẹ̀ṣẹ̀ mi gan kì í ṣe kú ni máa ní fi wọ́n fi bá mi sán fún bọ̀tì pé káwọn kan lè sọ pé nǹkan tí mo ṣe fún wọn ṣe ń dùn wọn ṣe jáde wọn máa bí pé àwọn máa pààyàn wá sí ń pààyàn wá sí ń dè pààyàn wá sí ń pààyàn wá sí ń pààyàn wá sí ń pààyàn kò sí nǹkan tó máa mú kẹni tó bá pààyàn tí ò bá ti lọ sí power rí gan pàápàá torí wọn ní tẹ̀yàn bá ti lọ power tó bá tiẹ̀ ti pa àwọn máa pádùn ẹ̀ òfin yẹn ò dáa o but àwọn tí ò ti lọ power rẹ̀ kí ló dé tọ́hún náà ló pààyàn tó máa go score fún ẹ pa wọ́n dànù ẹ jẹ́jẹ́ bá ti pọ̀ lọ́wọ́ ẹ̀jù ẹ pàdánù kó máa anyway tẹ́ bá dẹ̀ lé ẹ̀ pàdánù no problem tẹ́ bá ti lé ẹ̀ pa wọ́n dànù kò sí wàhálà. ni wọ́n bá mú wọ́n ṣàní pé kí n fi wọ́n lẹ̀ mo ní mi ní fi wọ́n lẹ̀ ń bá kọ I now call police that they should come and see o because at that moment you know what pains me most exactly they calculated the money all the business all the trouble I went through at that period of time that's the profit they calculated it together wọn ò jẹ́ kó ṣẹ́pẹ́ yọkan iye profit yẹn gbogbo mọ́tò tẹ rí lóòdù tá a rí lóòdù yẹn Corolla kékeré yẹn nìkan ní èrè mi nígbà tí mo ti ra mọ́tò lóṣìṣì àwọn èèyàn máa ti wọ pé ẹ wáyé mọ́tò tó ti rà ìyẹn lè mi òun ni wọ́n ní kàn claim you understand me like maybe you sought for like twenty to thirty cars hundred hundred hundred hundred hundred hundred now ó wá jẹ́ bóyá one thousand i mean bóyá ó jẹ́ bíi one thousand five ọ̀hún kankan that's one thousand five yẹn kankan ní wọ́n máa mú. And I say I'm not going to accept. The woman said, leave it for them. I say I'm not going to leave it for them. This is what they are doing to me Nigeria. I want to Canada. They want to start again. I say no, I'm not leaving it for them. Because I'm, I didn't stick her. And I never steal person, people uh, something before. You cannot take in my thing by force. My sweats. Because people will think, they'll be looking at me that she's working now. Why is she crying for money? Why is she not making it? Why is not this? But some people sitting out somewhere, taking it by force. And after taking it, they will still pay people on social media to blackmail me. That they are the ones stealing from me. And they will be blackmailing me that I'm the one stealing from them. And now call police. When they realize police is me, they quickly, the owner of the company, the person who sold the car for me, who are involved that don't want the secret to be open to police. Because I was telling them, I said, I said, I said to them that if you have been doing this to the people, and hey, before I call police, another person came into the into the office. He said, yesterday, oh, my car, oh, I pay, oh, a woman also. Say I pay for my car instead of them to ship it. They said they're looking for the car. That they mistakenly clinic or clinic community. Eh? Didn't be by. Money I will take me like me the way I used to I used to I used to talk. I was shouting, I said, ah, I'm going to let Canada know, police of Canada know that you are stealing car in Canada and you are sending it home. Oh. That's what I said. I said here, everything going to be bust out. They were begging me not to call. The woman also telling me not to call. I call police. The moment I call police, now it is is now is known for Esabot to work you understand me already the eh, Ìwàsíù Àyìndé ó gbé ọwọ́ Àbíkẹ́ àtọwọ́ Esabod sókè pé go to diaspora and be representing us for what tó bá yá wọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ fún APC ni hmm. wọ́n fẹ́ sọ̀rọ̀ fún APC wọ́n fẹ́ sọ̀rọ̀ fún ó represent àwọn criminal àwọn terrorists ìyẹn ní Esabod to represent. When I call them a, a, a terrorist, a lot of people supporting them. If anybody support them, they are terrorists. I tell you. I'm, I'm telling you with points because Terrorists will steal. They do money laundry. They will embezzle money. They will just want to have those things that doesn't belong to them by fire, by force. And when you talk, they go after you, they kill, they destroy. That's what they do. And that's what these people are doing. And when you are talking, they say you are, want to, you are blackmailing them. Who did I blackmail? What is color of blackmailing that we are giving to them? What? The truth is just, it's just bitter. We are telling the truth. Bola they telling the truth, nothing but the truth. So you worry. Hmm. ẹ má bínú mẹ́yìn nínú máa ṣe. yes mo ń bọ̀ mo fẹ́ gbé sẹ́yìn náà ni kí n tó wá gbé kíní síwájú yes okay i think you go to see i think both of you are seeing can you see sẹ́yìn méjèèjì lè rí I will share it again. You are there. Your daughter is there. Why do I collect this thing? Why oh, do Sorry, oh. you saw me Jabu. Sami Jabu boy. They will take you. You can see the stress, what they are giving. You can see what they are doing. That's the. Àwọn tó ń jalè ní ọ. Wọ́n ní report to police. Kẹ́tì wí tó obìnrin. Kẹ́tì ni from Ìjẹ̀bú Òde o. The two of them from Ìjẹ̀bú Òde. When I was recording, it took my phone and it destroyed it. You understand me? It took one of my phone. No, the other one. I used for two phone to do that shot that day. It took one of it and break. I mean, look at this He wanted to break it. See together. Tell me. náà níjẹ̀bú lóhùn tí wàá ṣe ti rí wọn wọn wá kádàdà wá jalè ṣe ti rí ara mọ́tò cars ni wọ́n ń tà cars tọ́tìrì ojú ẹ̀rẹ́ you have been captured already you have been captured ọ̀lẹ ọ̀lẹ àwọn rẹ̀ àwọn rẹ̀ look at it ọmọ ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ ayé yìí ti bàjẹ́. you see try they try to cover their face you know. I'll give you another one. I'll play. Another one has not finished. I'm not crying. Okay. Àwọn tí bí yàtí Wait, wait, come here, come here. Wait, come. No, your office. Yeah, but it's also very much. Let us fight. Mom. Mommy. Mommy. You give the cat. I, I tell you, you said you got it. You know the two of you know it. I can see that. Oh, let's let's listen ó dẹ̀ kó gùn ọmọ ìjẹ̀bú ni oruko ẹ̀ orúkọ ẹ̀ máa jáde now by now they have garage in Nigeria o oh. a lot of cars been stolen in Canada they, have garage in Nigeria now even when tó ní ilé he made a lot of deal with them then yes. a lot of a lot of a lot of things. look at this one they are both sitting together o eléyìí náà níjẹ̀bú lòun ti wá o ṣé ẹ ti rí wọn wọn wá Canada wá jalè ṣé ẹ ti rí ara mọ́tò lọ́wọ́ wọn ó lè mọ́tò onímọ́tò náà máa gbẹ́rọ máa ta kiri ara bọ́ọ̀sì ẹ̀sán náà wọ́n sì so ó lè ó lè stolen cars ni wọ́n ń tà stolen cars. like this what they do any car selling for three thousand they put it out price one six you understand me they be selling it. And that's why the other day when I got information that some people stealing car from Canada here, Quebec, and they selling it over, they sending it to overseas. I did a shot. That's why I claim my right here. You know, I did a shot. And you, you know what? That very day, the next day, they recover solid car, more than 70 in this Quebec. That I did information. I said information. Alert, alert, alert, alert. They say some people are stealing cars. They're selling to overseas. How will this criminal, this, some criminal in the system, how will they like me? You can see that I'm, I'm trying to capture the face. You can see what she's doing. She's a thief, but the thief have no label. But these things, Wasiu Ayinde, and all these people are measured in Nigeria, they are part of it. Exactly what they are doing to me in Nigeria, they are still doing it here. And that's why I refuse. And that woman also, she's from Ijebu, the one that sued me to court. And that's what I think then, that the vice president is a, is a, is a, is a, is a, is an Ijebu person. They use it that time. I'm going, Ijebu don't wow, Ijebu don't wow, Ijebu don't wow, Mama Sepe, Auto Bola hate some people. Ijebu don't wow, Ijebu don't wow. All these nonsense they have done to me. Together with my business, with my life, emotional torture, what they did to me, the embarrassment, stealing my things. Let's continue. Let's continue. I call police. The woman said I should not call police, but I call police. Yeah because she was online. ṣètìlì ojú ẹ̀rẹ̀ you have been captured already you been captured ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ àwọn rẹ̀ look at it. She's a tea by now they have garage in Nigeria ọ̀lẹ̀. ọ̀lẹ̀ ayẹyẹ ti bàjẹ́. and that's why they call me moko. ayẹyẹ ti bàjẹ́ ọ̀lọ̀. you can see they stole my car and it's already on the Google of Esabod that I'm a thief because when they finish like that they send the same money to us about part of whatever they stole and she will write another story. Mm-hmm. Inside. Eh? The Wait, wait, come here, come here. Wait, come. No, yours is. Yeah, but it's also very nice. Let us try it. Mom. Mommy. Hmm? You You know it. I see now. This guy didn't have the shape. You very important. ọmọ Pakistan lélẹ́yìn o. Mm. person hair. That is the thief. That's the thief. You see this guy? I bought a lot of car from him also. They want to sit down. Only. Owen is the one that I said the other day pé ó ń ba he's rich o he's a very rich guy now very rich guy you know according to story now mm-hmm. that's the thief okay Now, that day, they both collide that this the money I make because this exact, I mean, those Corolla, majority of those Corolla, small, small Corolla, I bought it from this person. You understand me? So, giving information exactly the money I make. You hear me? Exactly the money I make. Okay? That's why they took exactly the profits. Ìwọ tó sọ̀rọ̀ ìpele mẹ́ẹ̀mú bọ̀ mi tí ì dé. Bí ò ráyè títí wọn they are just mocking Àyìndé uh, uh, was i mean wọ́n mock MC ni kì í ṣe tèmi wọ́n mock irú uh, efele yẹn tó yẹ kán pàdánù ni efele so bàbá yà amúrọ̀bà ni láti lẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú gbogbo yẹn tó yẹ kán pàdánù ni ó qualify for ikú bọ̀rọ̀ ẹ̀ mo ti sọ́ọ́rí dáadáa ń bì báyìí òun ló bá wọn finish ọ̀gá tiẹ̀ ó finish ọ̀gá tiẹ̀ ni ìyẹn ni wọ́n fẹ́ ṣe tactics yẹn ni wọ́n fẹ́ lò fún aṣíwájú ńgbà yẹn tọ́lọ́run lò wá láti gbà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni efele finish ọ̀gá tiẹ̀ tó jẹ́ tó wà ń gáràjì ọ̀gá ẹ̀ tó máa ń disturb wà síwà ẹ̀ǹdẹ́ tó bá fẹ́ play ń jẹ́bọ̀dé gbà ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ efele ló bá wà sí finish ẹ̀ you understand me so cause story tá a bá sọ confam ni wọ́n jubilate ni over some their head eh, that's their up of tea eh, that's the thief ọmọ ìjẹ̀bú òde yẹn ni popular name nǹkan ló ń jẹ́ o popular name by now tí mo ń sọ̀rọ̀ yóò ti ní gáràjì ó lò ní gáràjì sí lẹ́kí nígbà kó fẹ́ no at that time he said he want to he have a mission of having garage in Lekki okay that time he said ní kó tó pé mo mọ̀ pé amúrọ̀bà ni wọ́n before I realized that they are thieves that they actually came to come and steal whatever money maybe little I've made at that moment you understand me hmm. so when I was talking he said he wants to have a Lekki I mean I mean wants to have a car lot in Lekki. When you see this one now in Nigeria, you'll be seeing that he live in Canada. And that's some of them be saying that, well, oh, Canada could make owó. And eléyìí ti Canada be ọdún kan ó ti wá make you ti to mọ́tò gáràjì káàkiri. you yín náà ṣì máa investigate ni wọ́n ṣì máa ẹ̀rí ayé ṣì máa mú yín mọ́lé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ayé yín máa bàjẹ́ sẹ́ẹ̀ kí n ṣe rọ̀. Ayé yín máa bàjẹ́. Hmm. Ṣé mo pé mo sọ pé iyan ogún ọdún máa ń gbóná ń gbà yẹn? People don't realize what you are doing. They don't understand what we are saying. But now, I believe people understand what we are saying. Then, the armed robber will be calling you thieves. Ẹ má gbọ́. Ó yá. Ẹ má bínú. That is a thief. It's not false allegation. It's not false allegation. And advertising activity of false You also dupe somebody right now in Nigeria. You are duping somebody quite right now here. You know, your secret is out. You don't know that. Now I will I will play another video for you. When I was sitting down in the office, a lady came in and said to me that she said that they dupe her. Who dupe you? We said this guy, he bought a car somewhere, getting to the place, you know, I can't remember. They stole, that's exactly what they did to me. Do you understand me? They did to the, same lady. I have the video also. I have the video. When the person was talking, I didn't let him, let her know that I was recording. I quickly put it in recording. I put it down just to get the voice. Yes. This guy. They stole. And the lady they stole from that time also is a lady. I mean, the person they stole from that time also, she's a lady wọ́n já olè ó tún gbé mọ́tò níbòmíì ẹni yẹn wá dé ó wá fẹjọ́ ó wá ń gbọ̀n pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní ẹ eh, they going to they are still looking for the car they going to maybe they pay a price of it you understand what I mean now now they said eh, we don't know what happened to the car that they park in the garage this and that and that and now they be begging you to to get the half of half price of the car you understand but me let's listen That day they contribute 2,000, but the car was actually 2,000 plus. But getting to 2,000, I collected it. The owner of the company, because he doesn't want police to come into the company, and that's why that day they use French to speak to them. Instead of this police to uh, investigate these people, they now collected my brown paper. They were saying something in French. I don't know what they are saying. You understand me? Instead of them to treat them they now turn to me and start saying another thing to me. And these ones are the thieves. Even the company that day, if they search, if the police should work and search the company that day, it's possible even the car they, they said they want to ship abroad that day, maybe part of it will be will be stolen one. But they never do anything. Oh, instead of them to support me or to even treat me well, I'm forgiving them. Maybe they don't understand exactly what happened. ẹnìkan ní you said it long time ago you right you are right efele is deadly and you said it long time ago reason like i listen. tẹ́ẹ̀bá eh, ọmọọṣẹ́ wàsíù ni àwọn àti wàsíù lórí jíjẹ wàsíù ni wọ́n jíjẹ fún náà tọ́mọ máa pariwo gba yẹn ni mo bá gbọ́ ọlọ́run lo èmi láti gba aṣíwájú yẹn lẹ́nu aṣíwájú ṣe bẹ́ẹ̀ mi náà pariwo pé aṣíwájú ni wọ́n ń ṣiṣẹ́ fún wàsíù ni including mc wàsíù ló ń ṣiṣẹ́ fún òun ló bá wọn lé gbogbo àwọn ọmọ union tó wà gáràjì mi olórin mi kò gbúdọ̀ kọrin ṣé aṣáájú kọrin ni Wàsíù ni gbogbo wọn ṣiṣẹ́ fún. I'm here because I ship car from you, Abbas. and you know this guy, I met him in your office. Oh, you're still in phone again. You come to meet me. I didn't know you. I don't know you. It's a lie. I was here. I don't know you. You came to tell me that you have been loading here. You're in Nigeria. You even speaking about Abeokuta also. also. You mention your name that you are from Ijebode. Shut up. You are not here that day. Shut up. Shut up. Ìyálà jata ni ìyálà jẹ kó sì lọ amúrọ̀bà <laughs> Only. Only. Only. Only. Only don't don't offend my daughter oh, because that's what you did just now. Okay? Don't offend her ah, the way you did now. Don't do that to my daughter. Don't embarrass. Don't intimidate her. I didn't You were a thief. You were a robber. I'm robber. Me, I'm robber. I'm robber. You see, again, let me call attention to you. You see, if it's not because I'm recording that day, they're always sending them to attack my daughter also. You understand me? You know, that phone she collected from my daughter. My daughter, I gave one phone to my daughter to be recording her from distance. She quickly ran to my daughter when we are outside to collect the phone and smack it on the floor. You understand me? And the phone went off. The one in my hand, he couldn't get it. And he ran. Because I was I didn't want him to run away. He wanted to run away for the police to arrive. You understand me? So my daughter now, she wanted she systematically wanted to collect phone from her. Although the phone with my daughter is off. That's why she's the one that make it off, that collected it that time. You understand me? And the one I was holding, maybe she's trying to collect the one in my daughter's side. You understand me? But the video, the video didn't catch it. I mean, me didn't grab it on time. You understand me? And I was telling them, don't do that again to my daughter. All of them. You can see them. This man, the other one I was showing you in this house, and this thing happened during the time that this woman came to buy for me àwọn family Emefiele olórí burúkú wọ́n ti mú Emefiele sí wọn pé vice president pé kó má sọ tẹnu gbogbo àwọn tó ti jẹ́ owó Nàìjíríà wọ́n máa ní ọtọ́ bá láǹsọ̀rọ̀ àwọn tó lágbára tí mi ìbá lágbára mi mo lẹ́nu are you telling me you have been doing evil to me doing evil to my daughter and you tell me not to talk because you are I'm saying no bad to bad thing and I respect you enough leaving my country you stole my money you upon that want to bàbá ọmọ wọn ti ten down you still want to destroy my pay and then you still believe wo Ọlọ́run Ọlọ́run máa ṣèdájọ́ hmm, Ọlọ́run máa ṣèdájọ́ ẹ that ká máa sọ lọ ẹ jẹ́ máa play lọ. Hmm. létí ó lè yẹ ó lè ó lè ó lè tí tí. You see, they stole my cow. Oh. They say I'm shouting. You understand me? Even for you to know that all these people, you understand, they've been paid she was there. I mean, the, the owner of the company was there in his garage. In his garage, oh, the car was totally in his garage. They took my car from his garage and he pretend to to to to, to. He is he's not even consigned. He feel as if he doesn't he doesn't he doesn't know anything. I was shouting at okay. Later they said this this is the person that came to pick some I mean a towing vehicle when I wasn't there to to pick one. I mean he picked one of the car tí mo park síbẹ̀ yẹn ṣó ti yé ibẹ̀ and they say he doesn't know anything when police is coming you will see what they do when i now they discover that i call police already when the police called and where is the location they quickly counted the money two thousand the owner of the company and also the other person who sold the car to me that the uh, eh, and the pakistaner no, olo owen lojo swear he now gave me one thousand the other guy also gave me one thousand although i paid two thousand plus for the car but i just believe okay me will lose gbogbo owó this is what they do gan because it's your brother. Please go Please, jare o le o le sis. sis. Listen listen. We want to give you your money. me, how money can you buy from me? Five, huh? You buy from me five. How money can you buy from other people? From another guy? How many corolla do you have? From the another guy? I bought four car from other guy. Which guy? You don't know him. He used to come here. You know him also. Rabbi. No, no, no. I give. Rabbi is a brother-in-law to this one. So Rabbi, my, this one Owen, this one, this particular boy, is Owen. His name is Owen, and um, his brother Arabi he married a brother, a Arabi brother. So he introduced me. Both of them, they are together. You understand me? Uh-huh. They are together. So. The paper I bought from him. Should I give you? Should I give you the paper of the car? I have his paper. The bin number, all of them, you with me? Tolu, come here. Oh. My jẹ́ kó rán fáńdù ẹ̀, má jẹ́ Bring it, bring it, remove it, bring it. Eh? You can see what the woman came to do in my in my life. Oh. They, she been sent though for for real. Honest, honest. I want to talk to Why do why you cry? Why you cry? Because they push you just let them come wọ́n my jẹ ìyà máa jẹ ìyà you beat me. she beat she push you to the car like this she no fan you okay they will suffer it. You know what ṣe fún they will suffer it. because one name vice president name. Look at ní ìjẹ̀bú nígbà ìjẹ̀bú kọ́ ìjẹ̀bú. wọ́n jẹ ìyà. some item you bring, you paper for example with you, the owner. You take from every dealer you paper, you the picture of the car, you know. Then after you have, you understand? I always give you all the paper for the, no problem, I understand. No problem at all. understand not don't do with animals because I told you you bring them. Yeah, but Abbas also I didn't tell you to take the car of this boy, but he's saying to me right now that he didn't I didn't give him money. No, because I have the paper from this car. But I didn't tell you about that. Okay, please load this car. I, I, know you have it. Yeah. But did, I didn't tell you about so load the car for me. I didn't tell you because I got five car already. I mean, all the cars already to load for the five con, four container. Yeah. The stress because you know we did it before we write what we, we do and the system in about group. You know, that's why I told the next time every every everybody told you I'm charging. Yeah, you want to do something okay, not to stress. send it to you. I send the paper to you. The paper for the car I bought from the other guy. Tolu. Sarah. Sarah. Sarah. Yes. What? Charge it. Charge it. all of them know about it o. Eh? torí iṣẹ́ rí sí pé ẹ rí pé nígbà tí wọ́n rí pé tí ọmọkùnrin yẹn ti dé tí mo ti fẹ́ bèrè ibi tí ó ti ra mọ́tò tí mo ti rí mọ́tò yẹn tí àwọn wọn dàrú wọn lọ kọ́fí nọ́mbà méèsì so bàtí mo ti sọ pé tí mo ti gbọ́ ọlọ́pàá ń wọn náà máa dáwọ́ mọ́tò yẹn fún mi ní ibi báyìí sìn wọn máa dáwọ́ ẹ̀ mi torí mọ́tò yẹn wà ní wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni tó pé mo ra mọ́tò tó pọ̀ wọ́n rò bóyá ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni see this and make it long. Yeah, they eat my daughter. Tolu. You can see Tolu. That, no, not Tolu. Tolu. Tolu. Tolu. Not even eating my daughter alone. He stole my. He take my pay phone. Hmm. He stole my. Um, Oh, wà níbẹ̀ tó bá mi pe. ó fọ́ fóònù ẹ mọ́lẹ̀ ń káàkiri bọ̀bọ́ yìí must not go scot free wọ́n máa sanwó kìnní fún mi kò lè go scot free ó wá wọn pè wá ó wá ní kó wá yìí sí mi kó wá gba fóònù yẹn kó fọ fóònù mi mọ́lẹ̀ ẹ̀yin fó wa nà mo mọ̀ pé mi jọ́jọ́ fi rẹ̀ ń wù mí àmì sẹ́ bad market lèmi jẹ́fẹ́ yìí ò lè bad markets mo jẹ́fẹ́ yìí ò lè. gbà tí mo ti pọ ọlọ́pàá yẹn iná gbà tí mo ti pọ ọlọ́pàá tán pọ ọlọ́pàá ń bọ̀ yẹn wọ́n ní kó wá tún ó wá ní wọ́n ní kó tún wọlé wá àwọn tó ń fún control láti Nàìjíríà wọ́n ní kó tún wọlé wá kó wá. Wa kó wá sọ kó bá mi sọ̀rọ̀ bó ṣe pè mi nísìnyí ó pè mí mo ní kó sọ̀rọ̀ mi ṣe mọ́ mi ẹ̀ you understand me after they committed that they've done that nonsense thing then wọ́n máa pè wọ́n dẹ̀ máa fẹ́ sọ pé àwọn apologize you know because for police not to go deeper but I said the police already on their way maybe I can tell police to go back that's why they ṣe wọlé padà okay but. ṣe gba fóònù mi tó sá lọ ló tí ọmọ mi lu ibẹ̀ Èmi Bọ́lá, you back. And you greeted me. Ṣé rí torí ọlọ́pàá tó ń bọ̀ ni o, ṣé ti yẹ yín mẹ́rin? but nígbà tí ọlọ́pàá dé àwọn tó gbọ́ french àti bọ̀bọ́ tó ta mọ́tò àbí tó tí mo ní mo ti ra mọ́tò lọ́wọ́ àti the owner of the company because the owner ẹni tó ṣìpù mọ́tò yẹn náà ọwọ́ tí ẹ gan ò mọ́ àkàyẹmọ́ yà wọ́n ṣípàs yẹn tó yẹ pé mọ́tò lè náà ṣìpù lọ sí ọmọ lẹ́bánà ẹ má dẹ̀ gbàgbé pé ọmọ lẹ́bánà ló ló bá mi rẹ́ǹtì ilé yìí o the person ọmọ ẹni tí tó gbé tó introduce ẹ tó ní kí n gbalé náà lẹ́bánà ni o èyí tí òun ló introduce nàìjíríà tó ní kó wáyé tọmọ mi o èyí tó ní company yẹn náà lọ́jọ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ṣe dáadáa o he behave so nice that ten tí mo pè lábàásí he behave so nice òun ni mo pé ah, òun ni mo sọ pé ó fún mi ní owó pé kí n tó yá mi lówó pé kí n kọ́kọ́ fi ra fọ́níṣọ̀ fún ọ̀gá kan tí ó rán mi ní mọ́tò tí mo fẹ́ lòdù fún jọ yẹn tó ní tí bá ti fẹ́ sanwó shipping kí n san papọ̀ ṣe tó ń sàn and I came on the social media to say this And since then, everything changed. You understand? That they follow me around, they ask me, they follow me around, just monitor me just to be destroying whatever I do. Wàsíù ni àtàwọn olórí burúkú torí MC ò wà educated to that level. Wàsíù man máa ń ṣe gbogbo orí burúkú yẹn. Wàsíù. A ní tó máa sọ pé òní dé Múrítàlá ọmọ kan tó bá mú alátoko kò lè dé Múrítàlá bíi pé bàbá àfin àbínú ló ní Múrítàlá ló ṣe. A máa ṣe a máa bá ẹ rẹ́rìn. Ní àdìgbà me to be ó tún sọ níjọ́ kan pé kí n máa fún àwọn bọ̀bọ̀ yìí lówó sọ tòótọ́ tí ò pé kí n kúrò ní ọ̀dọ̀ Abbas. ṣé ẹ rí ní ọjọ́ kan gbà tí mo dé ẹ wá ní tí n bá ti dé o irú àwọn eléyìí sìn kí n máa fún wọn níbi hundred hundred dollar mo ní hundred dollar lónìí mo make it máa fún wọn ní hundred dollar I give them money mo ní mo máa ń fún wọn lówó tí n bá lòdù kò tọ́jọ́ tí mo lòdù bẹ́ẹ̀ tí mi ò ní fún wọn lówó tí n bá make fifty dollar mo lè fún wọn ten dollar èwo ni kí n fún wọn ní fifty fifty ṣé wọn ò gbowó iṣẹ́ tó ṣe ni ó tún sọ fún mi pé owó tí mo wí pé tí má ti dé gbogbo àwọn tó bá ti wà mẹ́ẹ̀kì máa fún wọn ló mo ní for what ṣé ìwọ fún wọn ló ń gbà tó débẹ̀ ni why tí mo ṣe mọ̀ ẹ́ tó máa máa advice mi owó tó máa ní kí n fún wọn yẹn tó máa fún wọn twenty dollar wọn máa lọ gba ten dollar nú ẹ̀ you understand me mo ṣe máa ṣe lórí kinní yẹn náà nìyẹn lórí Facebook àwọn olùsí. so are not you told me that I should leave I can do the container myself. You said it. You said it. Actually, I'm not a. You know, actually, I'm not a bad person. Báyìí pé mo jẹ́ ẹni tó máa ń tó lójú kòkòrò ni. Bọ̀bọ́ yìí máa gbé odidi kọ̀ńténà lọ tá à ní rí nǹkan kan. we don't see them that one. Mama máa cry pé wọ́n ti gbé kọ̀ńténà wọn lọ o, ó ń bọ̀ Canada o, this and that. Ó sọ fún mi, ó ní mo lè máa ṣe kìnìyàn fúnra mi pé a lè jọjọ ṣe. But I'm not kind of person, ó rò pé bí mo ṣe wà yẹn bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn nù me don't trust them kó tó di bó wá jalè mọ́tò ọdún mo ṣáà pariwo ní ọjọ́ yẹn gbàtọ́ ọlọ́pàá dé màá be yẹn náà sí ìnà ọlọ́pàá. ẹ tó bá tẹ̀ fún fún fóònù yẹn sí lọ mo fẹ́ bèrè di mo ti mo ọlọ́pàá sí mo ní pé mo fẹ́ bèrè mọ́tò yẹn mọ́tò mi ni and you said to me that mọ́tò tí bọ̀bọ̀ ìta fún mi pé kò clean ìjọ Ah, mi bí mi ọba àti mi ò jọ sọ̀rọ̀ yẹn o. ẹ ò lè sọmọ ò lè sọmọ àwọn tún fẹ́ gba ilé yìí wọ́n tún lè já fóònù mi gbà. why you buy the fifteen why you buy the fifteen. ṣé mi sọ okay anyway this is one of it during that time was you, was you? okay and ah, for me I came around and they dropped the car into the shipping company so I took some kó wá sọ bí tó ti ra mọ́tò àwọn olè from you i'm an honest about nigeria i'm a good citizen anywhere i go i want to represent my country good with good attitude. simple nonsense. mo tẹ̀sí ń sọ ti pẹ́ ṣá. ẹyẹ yìí kò nira gbá fún yàrá jà ní. kò nira gbá fún un náà mo sọ. I was telling you, what, do you want to do? You say you, you, you can't do anything. You can't do anything. You want me to jump down to money and go, go like that? It cannot possible. Ìbàdàn jí mọ́tò ní gáràjì ẹni yẹn ó ní kí ni kóun ṣe sí ó ní kí kóun ṣe sí mo ní do you want me to leave the car like that and just let it go ìgbà tí mo ti ó ní kí ni ìgbà tó wá ní pé mo pọlọpàá òun náà ẹni tó kọ ẹni tó ní gáràjì yẹn àti èyí tó jókòó yẹn wọ́n kọ́kọ́ yarí fún mi ni torí pé gbogbo àwọn tó jiyàn wọ́n máa sọ pé tí wọ́n bá ti yarí fún mi màá go like that wọ́n ṣe bá ṣe fún mi Nàìjíríà àti tí bá gbé mọ́tò mo gbé mọ́tò lọ tí bá gbé mọ́tò dé Nàìjíríà gbà yẹn one eight eight hundred only particular motor kan tí mo gbé dé nàìjíríà gbà yẹn mi ò gbàgbé eight hundred and something pẹ̀lú ẹrù tó kù nínú le eight hundred and something yẹn ń gbà yẹn tá a bá fi owó díẹ̀ sí la máa ra bus a máa ra Toyota Hiace old model nígbà yẹn mo sẹ́ẹ̀dì mọ́tò yẹn sí eh, bàbá kan báyìí ní Ondo State Òkìtìpupa ẹni sàn tó ti yé yín ẹni sàn yẹn náà ni mo tún wá sọ pé wọ́n kidnap bàbá yẹn ọmọ ẹ̀ tó gbé lọ sí ìjẹ̀bọ̀dé ìjẹ̀bọ̀dé ìjẹ̀bọ̀dé ìjẹ̀bọ̀dé ó lè pọ̀ ń bẹ́ẹ̀ wàsíù dẹ̀ mọ̀ nípa gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ yẹn ìtọ́ ṣe fẹ́mi ni mo fi mọ̀. Hmm. mo dé jẹ̀bú mo sẹ́ni mọ́tò yẹn láti Dubai gbà yìí tí bàbá yẹn normally tó bá ti rí ìwé mọ́tò tó bá ti gba bill of landing á san owó mi fún mi á kù díẹ̀ tó bá ti san owó mi fún mi mọ́tò yẹn ò ní pẹ́ dé tí bill of landing bá ti jáde màá tún ra mọ́tò màá tún load this is what I do màá load bí mo ṣe load kan màá máa ṣó ti yé mẹ́ẹ̀ ó wá gba ilé ìtorí pé wọ́n ti bìlí nígbà yẹn kẹ̀dẹ̀ kó tó ti pò gbà ẹni tó ń bá mi ṣìpù mọ́tò yẹn tó bá mi ba mọ́tò yẹn ó ti sọ fún mi ẹ òun náà ń bọ̀ ní Dubai Dubai tó ti ra mọ́tò yẹn gbogbo àwọn tó jẹ́ sípà yẹn àwọn ah, ó lè wà jẹ̀bú òde o ah, àwọn ọmọ ìjẹ̀bú ń ja olè wọ́n dẹ̀ máa ń kíláàsì àwọn tó bá help wọn ni wọ́n ń ja olè ẹni bá sọ pé mi ò ní right láti sọ ọmọ ìjẹ̀bú lè léyìn tó sọ sọ̀rọ̀ yẹn o just just look at it imagine what they've done to me and do you know what this thing was not recorded from the beginning The one I wanted to show now, because the police are there, I'm still giving regard to the police. Because I believe that they don't know them. Because they are saying something about me. They are lying against me. The thieves, the evil one, they are calling me evil. So maybe, and the the people representing them, supporting them, then they are important personality. So actually, if those people could call, they will believe that, okay, responsible person, ló pè so ọmọ tó ń pè tó ń complain pa ẹ̀ ó lè bad person do you understand what I mean but I'm telling you this thing check it on the Google Is there Esabod post on the Google Auto Bola steal car in Canada the reason why I posted this today I'm not even talking about the harassment what they have done to my daughter just imagine I'm just showing you if I show you 10 of things that they have done to my daughter here you just ask yourself Can this happen? Do you know? My daughter didn't do anything to them. They stole the money of my fa the father. Owó ọmọ mommy. The money of my daughter, they stole my money. Anything that belongs to me belongs to my daughter. They stole the father's money. Anything that belongs to the father belongs to my daughter. And they still killed the father of my baby. And do you know what? This up to now, they are not yet more. Torí bẹ́ẹ̀, any one of you, Tibafema, I will hammer you. not come to Nigeria, Babo. I will come to Nigeria the story of uh, àwọn tí in tí ó bá ní mo sọ nípa aṣíwájú yẹn wọ́n máa wọ ọjọ́ tí mo yá jáde fún wọn tí wọ́n fẹ́ pa wọ́n dànù tó jẹ́ pé ọlọ́run lò èmi àti àwọn fíù ni kò séyàn kankan mọ́ even gan tó bá ní mo sọ anything pa politician wọ́n rántí ọjọ́ tí mo ti sọ dáadáa pa mọ́ ni bó ṣe eré ẹ̀yìn tẹ̀ ṣe burúkú yìí mi ní spẹ́ ẹ̀yìn sẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ní àjálẹ̀ wọ́n kàn tó àjálẹ̀ mo dẹ̀ mo ṣì ní wọ́n máa sọ pé ọmọ mi ẹ ṣe ọmọ pé ọmọ ẹ ọmọ ẹ ọlọmọ nàìjíríà jẹ́ sọ fún ẹyin kankan gbọ́dọ̀ ṣọmọ mi we are in the war front àti no retreat no surrender ẹni tó bá wà war front ló máa ń sọ ọ̀rọ̀ yẹn èdè yẹn ni pé kú tí ò bá tì sí no retreat no surrender because ẹyin tó bá ní kó pardon yẹn you be the one systematically undernet working and be doing evil ẹ jẹ́ torí ọlọ́ gbogbo tọ́ṣọ̀ tán fún mi tán fọmọ mi yẹn ẹ rí pé bíbi tí mo jẹ́ ẹni tó nice dé lẹ́sẹ̀kẹsẹ̀ tán sọ pé torí pé wọn ò fẹ́ kọ́lọ́pàá yẹn interrogate wọn but the police already in around ẹ yẹ rí pé kíákíá bó ṣe sọ pé ọlọ́pàá ti fẹ́ẹ̀ débẹ̀ yẹn ló wá ń bẹ̀ mí àtobìnrin yẹn náà ṣé rí wọn ẹ rí mo smile because wọ́n bá tún ní problem wọ́n máa sọ pé tó bọ́lá yẹn ó máa cause problem fáwọn èèyàn ni but ṣé kò ń cause goodness family. with all this torture and trouble ṣé mo pé to ogun yẹn á ti láì tí wọn ò bá tún pa bàbá ọmọ mi sí wọn á ti mọ̀ pé wọ́n gbowó bọ̀ tó máa gbowó lọ́wọ́ ẹ̀ tán wọ́n á ṣèkà fún ẹ wọ́n á tún máa bí pé wọn ò ẹ máa ṣubú ẹni tí ò gbé àwọn ìjọba tí ò gbé yín ọlọ́run jọ o ìjọba tó wà lẹ́ olúwa wọ́n gbúdọ̀ gbé yín ṣubú wọ́n gbúdọ̀ gbé yín wálé gbogbo yín efe le o tó bá wà lókè tẹ bẹ́ẹ̀ you don't qualify wá sí you you must come down tó máa jókòó gbogbo orin tó ń kọ yẹn gbọ́mọgbọ́mọ ògbé ẹrí wọn kì í gbé àwọn èèyàn tó bá lọ sí agbo yín àwọn èèyàn tó jẹ́ novice tó bá wá síbẹ̀ náà máa ní problem Wàsíù Àyìndé Wàsíù Àyìndé kì í ṣe pé mo ní kán rìtáyà ẹ̀ àdàbí tó bá pààyàn rí tí bá ní kán pa ẹ́ you qualify for dead ikú ikú òjijì bẹ́ẹ̀ ni kó gbé láì kó pa ẹ́ kó fún ẹ́ firing square àwọn tó fún firing square tó ti lọ fún ní bàránkì wọn ò jù ẹ́ lọ wọn ò dẹ̀ tó ẹ iṣẹ́ burúkú tó ṣe láwùjọ wọn ò tí ṣe. tẹ́ bá wo fídíò tí mo ṣe fún Elégùṣì nígbà yẹn tó bá jẹ́ pé wọ́n ń jẹ́ kó tẹ́tí sí nǹkan tí Auto Bola bá sọ problem mi ìtàn bá níwọ̀n ní ni ó ti yé àwọn irọ́ mi tó bá pamọ́ wọn lórí tí wọn ò ní lè yẹ sọnù wọn ò ní rí àwọn yẹn tó fẹ́ pa wọ́n yẹn gangan náà mama máa bá káàkiri o fónítì ni Pe. ogun tó máa ń ja ẹlòmíì ogun yàn fi to bá pa ẹlòmíì gbà mí kó tó di pó mọ̀ ó máa ẹlòmíì máa ń dénú sàárè kó tó mọ̀ bẹ́ẹ̀ ni ó máa ń dénú sàárè ọlọ́run jọ ogun ayé má jẹ́ borí mi o má jẹ́ kú kí n tó mọ kí n tó mọ tọ́ o má jẹ́ kọ́ mi kú má jẹ́ kó gun ayé borí ọmọ mi o jọ you don't believe some people at times pé wàá máa wò pé ṣé lè lè ṣe báyìí fún mi àwọn tí ò believe ló máa ń ṣe but ibi tó máa ń fúnni sí ni pé wàá ṣe à máa ṣe ìkà fáwọn èèyàn á dẹ̀ tún máa wà comfortable to be around the person á tún máa pọ́n ẹniyẹn lé ó dẹ̀ ẹ́ ń fi ẹni ó dẹ̀ fẹ́ kẹ́ni yẹn kú lójú méjèèjì that's what baffles me when the trouble was going on efele yẹn olójú kan ọmọ ọmọ tí ìyá efele ìyá ẹ̀ bí ọmọ méjì ìyá efele ọmọ méjì ló bí ìkan ya wèrè ó máa ń wá sí gáràjì yẹn wá ṣa ilẹ̀ jẹ́mi ìlẹ̀ sọ bóyá ìwà báyìí efele ń ṣe gáràjì bọ̀ èlò ní gáràjì efele ìjẹ̀bú ló mú mi wá nǹkan kó gbúdọ̀ ṣọmọ mi àfi tó bá fẹ́ ó máa pa ẹni ó bá kúkú ìyá ni wàláì táláì. Because of the police on this one, I don't want to show the face of the police. You know, when I get to the other one, also police, when these people attack my daughter, you see, I, still I still want to give respect. Okay? Because you know, when somebody is, um, you don't know the truth at times, you know, everybody can fall victim. Just like when I was calling, according to what Wasiu said, calling Ashwaju names. Because Wasiu said, and all those people. Eh? Especially Wasiu but later when i discovered that ah, irọ́ làwọn eléyìí pa kẹ irọ́ ni wọ́n pa wọ́n kàn fẹ́ fi system destroy career ẹni yẹn ni ẹni tó bá da wọn máa pè níyàn burúkú mi sọ pé wọ́n da náà tó mi ìmọ̀ wọ́n tán o ṣùgbọ́n fún nǹkan tó ń ṣe fún mi ni mo fi mọ̀ ni mo fi i judge with what they done to me. efele tó ń jọ ń kìsì ẹnu yẹn efele yẹn tó bá ń sọ̀rọ̀ wá síbẹ̀ ní báyìí ó béèrè ó ní ó lóun ò mọ orísìn tí Wàsíù pàlàjì kò ń gbé Wàsíù pàlàjì tó máa fi ń ba ayé èèyàn jẹ́ àdẹ̀ tó máa bá ṣe rí ó láwọn obìnrin yẹn náà á máa bá ayé wọn jẹ́ àdẹ̀ tó máa bá wọn ṣe rí tó bá bá wọn sùn tó fẹ́ wọn tán á kàn dà wọ́n sí wíwá dẹ̀ bẹ̀rẹ̀ sí á ní kàn máa bá ayé wọn jẹ́ á máa bẹ àwọn ọkùnrin àti obìnrin míì sí wọn láti máa bá ayé wọn jẹ́ efele yẹn òun ọmọọṣẹ́ ọ̀gá ẹ̀ lọ́bìnrin kan sóyè tí n bá sọ ó máa ń ṣènà mọ́ Wàsíù Àyìndé pé kò gbúdọ̀ wá Jẹ́bọ̀dé torí pé Wàsíù pa ilẹ̀ kan nínú àwọn gáràjì ìjọ ẹ̀ lọ́wọ́ wọ́n ní Wàsíù pé ó máa sanwó olè efele sì kéré ńgbà yẹn wọ́n ló máa sanwó olè ó dẹ̀ lóun ò sùn bọ̀bọ́ yẹn wá ní kí àwọn boys yẹn kán sójú títì wàsíù according to story jẹ̀níhùn dẹ̀ ni wàsíù dẹ̀ yìnbọn láti lọ ó dẹ̀ pàkan nínú wọn níjẹ̀bú òdì wọ́n dẹ̀ ní kò ní wá jẹ̀bú òdì mọ́ ó dẹ̀ sọ pé tóun òfin ní wá jẹ̀bú òdì òun máa pa ẹnìyẹn ni ó dẹ̀ pa ẹnìyẹn ẹ̀yàwó ẹnìyẹn tó jẹ́ ọ̀gá efele ó wá padà wá jẹ́ ọ̀rẹ́ mi kó má ṣọ̀rẹ́ mi mọ́ wọ́n ló máa wọ́n ló máa ta òbò jẹun báyìí ni mi ì dẹ̀ níbu torí nǹkan tó bá sọ ẹ́ dànù máa fi bú ẹ tó bá yá ó wá padà fẹ́ kí lórúkọ bọ̀bọ́ kan tó pè ní ààbọ̀ ó wà nínú ẹgbẹ́ tó bá láṣẹ o wá sọ story bí wọ́n ṣe pe ọkọ òun jáde bóun ṣe dé láti mẹ́kà bí wọ́n ṣe pèsè dé láti àjì báyìí wọ́n pe ọkọ ẹ̀ jáde ó lóun wà nílé báyìí àwọn ọmọọṣẹ́ àtàwọn èèyàn wọ́n dẹ̀ pé jáde báyìí pé wọ́n ń béèrè ẹ̀ níbẹ̀ yẹn pé wọ́n ní kó wá bó dẹ̀ ṣe débẹ̀ báyìí wọ́n dẹ̀ gbé bọ̀ fún pàápàá ó láwọn jọjọ wà lórí bẹ́ẹ̀dì báyìí ni òun àti ọkọ ẹ̀ ń jọyàn ń jọyàn lọ́hùn wọ́n láwọn jọjọ wà lórí bẹ́ẹ̀dì ni ni wọ́n ránṣẹ́ pé àwọn ọmọọṣẹ́ yẹn wọ́n ránṣẹ́ pé òun àti Wàsíù dẹ̀ ló ní iṣu ọdún wàhálà míì tó máa ń ṣẹlẹ̀ ní gáràjì jẹ́dẹ̀ bọ̀ tóun àti Wàsíù kankan ló ní iṣu tó bá ti ń kọjá ní gáràjì Wàsíù ó máa ń wùlé Wàsíù tó bá ti ń bọ̀ ní Ìjẹ̀bú-Òde tó fẹ́ kọrin àbí tó lọ kọrin lẹ́niwẹ̀ ọmọ ẹgbẹ́ all those things you know ó máa ń wùlé Wàsíù Wàsíù ló finish ọ̀gá ìfẹ́lẹ̀ dànù òun ló ṣe eré ìsèfèlè sókè efèlè dẹ̀ ṣe ń báyìí ìgbà tó kọ́kọ́ finish yẹn wọ́n kọ́kọ́ dìjà ẹ rí pé efèlè náà kọ́kọ́ di wèrè sígboro tí wọ́n declare tí amosu tó declare wanted wàsíù náà ló gbé lọ ẹnu ẹ̀ ló fi sọ fún mi mi ìdẹ̀ mọ́rí túrù wàsíù ni mi ìmọ́rí wàsíù ló introduce ẹ̀ sí mi mi mọ ife lè rí ìwà tí olórin tojú sẹ so wọn àwọn olórin burúkú kan tó bá ti kó sáṣọ ogun èrè aṣọ gángan yìí àwọn ọmọ àlè kan máa sọ pé she lies against them you want to bring them down Where ẹ ní Was you all this pe Wasiu yóò ti ń attack ọmọ mi ti pẹ́ kó máa sọ fún ẹ tó bá ti rẹ́nìkan tó bá ti wà òkè tó lówó ọmọ lóun fẹ́fẹ́ ni kò dẹ̀ ní kankan ṣe fún ẹ tó bá kàn fún ẹ lóyún kó lọ máa tọ́jú ọmọ yẹn a kàn ti sọ pé ó kàn lọ máa crash ẹ̀ dànù síbẹ̀ yẹn ó parọ́ pé mo bímọ fún un torí ẹ̀ ló ṣe àtakọ̀ ọmọ mi o bóyá ó bìlífì pé mo lọ bàbá ọmọ mi ju anybody lọ òun ni ò jẹ́ kí n bímọ fóun o ṣó ti yẹn ló ṣe àtakọ̀ ọmọ mi ló ṣe pa bàbá ọmọ mi o ọlọ́run gbọ́ báìbù rẹ̀ mo ń sọ fáwọn èèyàn gbà yẹn irọ́ ni ẹni tó pa kinní kan tó bá jẹ́ mi sígun àbẹ́ ní ọmọ gáràjì ló lọ pa á anybody in conjunction with someone want to support Wasiu? ni ọ̀rẹ́ Wàsíù send all these boys Wasiu use them and that's why gbogbo politician máa ṣe ń wárí fún including PDP and APC he work for the only. olóńlò wọn olóní talk Wàsíù lóní talk tẹ́ ẹ bá pa Wàsíù ẹ lè sinmi lẹ́yìn òbá Wasiu Wàsíù ní tò ẹ bá pa Wàsíù ní ìṣeré àwọn ọmọ ẹ̀ bá bínú àwọn tó mọ̀ orí fáǹsì ẹ̀ bá bínú kò ní dábẹ́ tó bá bínú pé mo sọ. ogun tó jà mí ogun màláìkà níbo tiwa sí ló jẹ́ kó nípọn bẹ́ẹ̀ ni tó bá ṣe jà mí lólè yẹn tí wà màláìkà ti jà mí lólè mo ti lọ́ ń tèmi ó ti jà mí lólè máa ń ṣiṣẹ́ máa padà dé ń jẹyàn ṣó ti yẹyìn ó ti jà mí lólè mo mọ̀ pé ìran ẹ wọn ò ní yé ṣàṣedànù wọn ò ní yé ṣòfò bẹ́ẹ̀ ni ní fújọ́ ó lè má jẹ́ lé nìí o bá máa fi kí gbogbo àfáàyè yìí kán máa gbé ẹ kán máa dùbúlẹ̀ torí kán máa kó gbogbo àlùkò àṣẹ lára èpè ló máa dì lórí ẹ àdàbí tó bá ṣe burúkú fún mi. ìyẹn ni wọ́n fi máa àtàkọ ọmọ mi iṣẹ́ Wàsíù ni everybody like this they want to attack my daughter Wàsíù mo tún sọ gẹ́gẹ́ bí abiyamọ àwọn ọmọ ẹ ò ní gbádùn láyé ètò bá gbádùn lójijì náà máa jábọ́ tó o bá mọ̀ nípa ikú bàbá Bukola tó o dẹ̀ mọ̀ nínú ìwà ìkà àti ìyà tó fi jẹ Adébùkọ́lá gbogbo tí bá sọ síṣẹ̀ dá àwọn ọmọ ẹ kò ní jẹ̀bi kò ní ṣẹ lórí wọn ṣùgbọ́n tó bá mọ̀ pa ẹ̀ ní tí mi ò sọ Ọlọ́run máa ṣe fún wọn ìkà ayérayé àwọn ogun ọ̀run tó máa ń ṣèkà Ọlọ́run máa bẹ̀ wọ́n ti àwọn ọmọ ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló yọ ọmọ mi tí ìbá jẹ́ pé ọlọ́run mo ti gbàdúrà síwájú ọjọ́ ibi ọmọ tán lè máa búlì àti ìtí wọ́n ṣe ní school ẹ̀rí lójoojúmọ́ àwọn máa televise wọ́n ṣe báyìí o wọ́n ṣe báyìí they are busy sending them because as you believe that òun ṣèkà fún ẹ òun ṣèpè ìgbà tí mo gbàdúrà ẹ pé ọlọ́run gbogbo ẹni tó bá ṣèkà fún mi kó ṣòfò tọmọtọmọ ẹni tó bá ṣèkà fún mi olúwa yóò ṣòfò tọmọtọmọ mi ò mọ̀ pé Wàsíù lè mi ò ọlọ́run lè má rẹ̀ ọ̀tọ̀ níbi tí mo ń fọkàn sí mi ò mọ̀ pé ó lè wà nínú ogun torí mi ò lè báyàn jẹ́ mi ì lè má ṣe màá tún máa ṣàlàyé fún pé mi ò bá wọn tó ṣe ah ẹlẹ́dàá wọn mi efele ló máa ń já mi gbà ẹ́ despite pé òun ló ìtọ́jú ìlú máa ṣe pé à ah, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ iṣẹ́ rí pé aláàjì ò lè ṣèfù yín bẹ́ẹ̀ ni ó máa ń dẹ́bi bá funfun wá tó fi ń ṣe ìka yẹn ó dẹ̀ ti ń ṣe fún many people àwọn èèyàn máa sọ pé forgive ẹ jẹ́ ìkànsọ́ fún mi ẹ̀bẹ̀ tó ń fẹ́ bẹni tí kòkó bá yá ẹ jẹ́ a máa sọ pé ẹni tó bá dẹ̀ lóhùn gbẹ̀bọ̀n máa pa bó lè mí ṣe é pa àfi tó bá fẹ́ kọ̀ọ̀sì ogun fáwọn èèyàn ó dẹ̀ ti kọ̀ọ̀sì ogun fáwọn èèyàn ó ti kọ̀ọ̀sì wàhálà gan fáwọn èèyàn mí ṣe pa ọmọ mi ò lè ṣe pa torí mi ì pọ́ ọmọ èèyàn mi ì lè bá ti yàn jẹ́ bọ̀tí téèyàn bá sọ pé má jà mí ló lè mọ̀ tó bá ti tó sí má fòkò mi dáná ọjọ́ kan la máa ń kọ́ wọ́n ti jà mí lólè mo ti move on lẹ́yìn tó ń jà mí lólè yẹn ọlọ́run tún padà ṣe dáadáa fún mi kò ṣe dáadáa bó ó ṣe dáadáa fún mi lára nǹkan tó ṣe fún mi mo sáré kọ́ ilé mo dẹ̀ wà ní my own wàá jẹ́ kí n lọ́n tèmi wàá jẹ́ kí n lọ́n lọ tèmi o kàn níwò mi kò sọ pé gbogbo tó bá lọ a máa crash ògì a máa dẹ̀ pa kíní mi ì ṣe é pa ẹlẹ́sìn nìyí gbogbo problem tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn kọ́ máa fẹ́ fọpo mọ́yọ̀ tán bá dẹ̀ fọ mọ́yọ̀ tó kán wá lọ gbórí ẹlòmíì kan fi di Wàsíù wà ń bẹ òun ló ṣẹ̀tẹ̀ anyway kò sí tó kàn mí ṣó ti yé fún yẹn mi fẹ́ pọ̀ sí kejì yẹn bọ́ tó láwọn iṣẹ́ kan tí mo lè fẹ́ sọ tí mo máa tún sọ Nigeria IGP they must do something about it yeah Nigeria government must do something about it. bá máa ní mo support mi ṣé wọ́n support mi ni tí wọ́n fi ṣe gbogbo ìkà yìí fún mi mo ti support yín ni. mọ́tò mi ni wọ́n jí o lẹ́yìn tí wọ́n jí mọ́tò mi tán wọ́n dẹ̀ gbé sórí Google Auto Bola ń kọ́ o ó jalè o ó jí mọ́tò o ṣé mi mo jí mọ́tò ṣé mo jalè ṣé mo jalè mọ́tò tèmi ni wọ́n máa jí èmi ni wọ́n máa tó fìyà jẹ lórí ẹ̀ ẹ ti gbọ́ ọrú ẹ̀ no be juju that as a blogger ni mo sọ sí ọ̀rọ̀ tí ó lọ mẹ́yàn ó ti yé bẹ́yẹn as a blogger ni mo sọ sí ọ̀rọ̀ ìyàwó ẹ̀rọ ọmọ Elégùṣì ń gbà yẹn kẹrí ẹrí mo tiẹ̀ ṣe fídíò yẹn tí mo post yẹn because I couldn't go live níjọ́ yẹn nígbà yẹn I couldn't go live I have to do the recording and post it ó ti yé yín ọba Ẹlẹ́gùṣì nǹkan tí mo ti sọ nípa ẹ nìyẹn. despite pé wọ́n rí oríṣiríṣi accusation lórí ọ̀rọ̀ Mohbad mẹ́ẹ̀ mi ì lè free láti sọ̀rọ̀ wọn ó ti yẹ yín àwọn èèyàn náà tún ṣe pé mi wà Wàsíù Àyìndé máa wà lọ́ńdà net láti máa sọ pé káwọn tó bá accuse ọ tẹ́mi ò bá sọ sí ẹ kọ́ máa ṣépè gbogbo ẹni bá support ọba Ẹlẹ́gùṣì tó bá ṣe kíníkan kíníkan kì í dẹ̀ ṣe pé bóyá mo wọn ò fún mi lówó rí wọn dẹ̀ ṣe pé bóyá mo gbowó lọ́wọ́ àbí nǹkan I just as a blogger kì í dẹ̀ ṣe pé òbá yẹn kò ṣe pé mo gbowó lórí social media do you want to calculate owó tí mo ti make tí mo I mean tí mo ti san fún àwọn íńtánẹ́ẹ̀tì ní orí Canada ní Canada mi of recent mo sọ fún mo ní mi ò fẹ́ íńtánẹ́ẹ̀tì mọ́ mi ò lo íńtánẹ́ẹ̀tì for two months because owó yẹn gan sí wọn máa tó gbé bèèlè wa tó máa ní kí n wá sọ kọ́lọ́ọ̀ṣà kó wà nílẹ̀ lọ́jọ́ tó bá gbé wa are busy stressing myself to please people. Even to work for the country just to be better. Àwọn èèyàn máa ní country lè better. Why not? To be better because so that we can have place to live. Because those one who don't want Nigeria to be better also they stretching hand to abroad. Even anywhere you go, if you are not joining evil, they don't want you to have comfort. They don't want you to happy. They don't want you to live. They want to turn every under the, any any country under the heaven. They want to turn them to hell to anybody that is a good person. You see, I'm not counting it against the Canada, against police. To God who made me, a lot of maltreated. Is the order was from above. Ijebuni, ni By now, tí wọ́n ṣe that guy has a chop. He has a calotte in Nigeria. Tell me, He has a car lot in Nigeria and they be telling you, you're a mugu, you're a thief, you're this and that. Now let us talk about this one before I go this morning. Òun no, ni ọ̀rọ̀ Lizzy Anjorin yẹn. À ní gbàgbé because ọjọ́ tó jáde wá. I tell story of my life. I'm going to show you the video of the story of my life. I shared the story of my life before. You know that? Any stories, you might have so go and ask maybe oh, oh, oh, gbogbo àwọn èèyàn tí mo wá mọ̀ tí bá dárúkọ àwọn tó bá ti gbé ọjà rí tó gbé drug láyé ìgbà tí wọ́n mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n ní mú mọ́ wọn bẹ́ẹ̀ ni mo sọ nínú ilé níbi tí wọ́n mọ́ nínú ẹ̀gbà mímú ti mọ̀ wọn kì í ṣe pé mo jẹ́ lára wọn i'm not part of that tí n bá sọ̀rọ̀ ẹni tó ti gbé tó ti ṣe mú amrọ̀bàrí inú ọgbà ẹ̀wọ̀n gbà tán tì mí mọ́lé ọlọ́run kàn lọ fi àṣírí gbogbo wọn wọ̀n mí ni because ó mọ̀ pé mo máa la nǹkan tí mò ń là kọjá yìí everything that happened to me has been written by God búburú ni ọ̀tá mi mọ́ ọlọ́run kàn sọ di rere ọlọ́run máa ó ti ó ti wọ́n ti ṣe búburú wọn ti plan ẹ̀ bọ̀ ti rere tó máa ẹ̀jẹ̀ ó ti mọ́ bẹ́ẹ̀ ni àǹtí rúùtù tó wà ní bíbélì ìlọ dọ́tà ìlọ Naomi ó face a lot of things but at the end of everything gbogbo ìdílé Jésè náà tí wọ́n ń pè Dáfídì ibẹ̀ ló ti wá óbè ló bí òun bí óbè lẹ́mọ̀ a lot of things happen to them but you know what Anybody God use for some experiment, he pay them back. God cannot use me. I cannot feel the pain. I cannot receive pain to this extent. Together with my daughter, um, I will not be rewarded. The Lord will reward me and I will get my reward on this earth and I will get it when Jesus came back. Kubatari, bá me, Gbogbo bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ ní kú bá mi tó ti bẹ̀rẹ̀ sẹ́. Mo ti but me ti pari. I will go to complete it. I will live to fulfill the destiny to declare the goodness of God. Ben, ìdí ni eléyìí lọ́mọ ní bola Bọ́lá Fọláṣadé, ṣé fi ara wọn láti pa iṣẹ́ ìṣòro. Anywhere tí n bá dé, tí mo bá wà ń bẹ́ o máa fẹ́ ṣà tó máa fojú wọn. Kì í ṣe rọ́. Tí wọ́n bá ń good gan tó bá jẹ́ evil, it will be sure that is a By time tí n bá pàdé àbí tí n màá mọ̀ tó bá jẹ́ evil àbí good kò sẹ́ni rere kan nínú ayé o ṣùgbọ́n wàá mọ̀ pé gravity of evil tán bá pè tó bá tó bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ poles wàá mọ̀. now eléyìí mo ṣí ẹ̀ sókè náà they should help us to dá sí i. excuse me ẹ má ṣe competition òṣì láyé fún mi ètò àwọn ṣe pé àwọn kan tó bá ti ṣe ẹjọ́ tó ń bá wọn ní four thousand there is no problem don't ga don't set of ẹ̀yin olórí burúkú yẹn Wàsíù set àwọn group àwọn crook tó ń lò lórí social media don't come to me don't suggest it to me if anybody post kó tó pé ìṣẹ́jú kan kan fi twenty thousand sí like kò move mi wọ́n ti ṣe rí lórí platform mi ó tún máa ṣẹlẹ̀ tó bá ti yá for this time it may be a trial of my period and of my platform also you go we talk we see great people we talk what is happening on my platform is to discourage me we are not going to be discouraged because bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ òkè tán lè kan all of them bó ṣe ń wá nìyẹn wọ́n máa dá sí i láti máa gbèjà ara wọn kó o gbèjà wọn turn to evil to you ni. ní ìgbà tí Lizzy Anjorin àti Esabod tí wọ́n jọ ń fà á àgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo wọn àwọn tó ń pààyàn their group gbogbo àwọn tó ń darí Facebook rú sí àwọn terrorists yẹn ló their group they know themselves none of them will embrace me they cannot and I don't want them to embrace me they cannot and I will not even if they want to embrace I will not accept them because I'm a one man, man battalion, one man mopo. The host of heaven is my supporter here. And I'm not ready to bow for bullshit. so ń gbà tí n bá sọ̀rọ̀ ń sìn pé ẹnìkan ó ṣe tó ń sìn wọ́n fi four thousand sí wọ́n fẹ́ jẹ four thousand yẹn ni ẹni tó sọ̀rọ̀ four thousand yẹn ẹ lọ fún solution kan àti ọ̀rọ̀ kan tẹ́ come to pass. ẹ̀yin tẹ́ sọ pé ẹ ní four thousand yẹn kan tell us ẹ lọ ṣe nǹkan kan tí pẹ̀lú èrò yín crowd yín ẹ lọ sọ fún àwọn kan tẹ́ ṣe ní àṣeyọrí tẹ́ ẹ ṣe ní orí mídíà yìí tó jẹ́ àṣeyọrí tẹ́ pé ẹ̀yin lẹ sọ ẹ̀yin lẹ́dẹ̀ ṣe o tọ́lọ̀ ń fún ṣe o ẹ lọ sọ nobody listen to you wọ́n kàn máa ń control crowd àwọn fake fún yín ni kò séèyàn nínú àwọn tó ń wò yín. The people want to listen to what we are saying because we say no to kill. we say no to bush, we say no to terrorists. Mm. You see this? Nigeria IGP. Although this story doesn't happen in the season of this uh, present uh, uh, government, it happened before the present uh, the present Bola Tinubu was trying. It happened in the former, although the same party, but the same people, different people. When you look at me, despite I said no to terrorism, there was a time I was supposed to speak to favor the government of that uh, the former government even there was a time I speak seriously to favor Professor Yemi Osinbajo seriously about there's some job they will not want me to be sharing you can see this job this investigation Nigerian police should see to this this person this silly Sanjoy, should be interrogated about this killing a killing happened under this. It's not a joke. Killing happened. Nigeria IGP, it's not your tenure then, but you are still in police then when that happened. I don't know me more position tẹ one, but we are ẹ wà nínú iṣẹ́ ọlọ́pàá náà nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. IGP Tell your party, a baby child, no a boy no nínú bíbá ikéde la gbọ́ tí Lizzy Anjorin ti ń sọ tó ní pé ẹ tó bá jẹ́ pé ẹ nídìí èèyàn ni ẹ máa ti sọ fún wa kì í ṣe pé kẹ́ máa pa àwọn èèyàn kan tẹ́ bá ti nídìí èèyàn máa bá yín wọ́n kékeré tá máa bá yín lù saying that on the social media àní bíbá tẹ́ bá gbọ́ ńgbà tí mo wà analyze ẹni ó lẹ́ni tó analyze òun yìí ó dá mi lóhùn padà ńgbà yẹn ipe ẹni ti lọ sẹ́wọ̀n rí o but my story the story of my life I never commit the offence actually wọ́n nígbà yẹn wọ́n I was being accused of pepelina you understand me mo dẹ̀ sọ pé wọ́n jù sẹ́rù mi ni they and any what tó yeah? they set me free because the, story, the truth was be, prevailed the truth showed you can ask my mommy she's still alive you understand me you can ask my mom she's still alive are you getting what I'm saying I don't lie for anything and some criminal like still supposed to be in prison now Wàsíù pa èèyàn ni osu ó pa ọmọ oṣù kan ó yìnbọn fún báyìí apart from ọmọ ọ̀tá tó pa ó pa èèyàn ó ti pa èèyàn ti pẹ́ up till now gbogbo accusation ta fi accuse wọn Nigeria police ò sọ pé ọmọbìnrin yẹn accuse yín mo de tún so mo dárúkọ ọlọ́pàá tí ó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí tí mo ti mo gbe lo si kan tó gba two fifty thousand tó náà fẹ́ lọ investigate ìyẹn ni mo fẹ́ investigate ń gbà but ó ti wá di báyìí nìyẹn Baba ti dẹkùn gbẹdẹ síbẹ̀ wò instead of one investigate up till now one investigate o you leave the criminal working in the streets any country that is leaving criminal to be working in the street now fighting innocent people the country will not settle bẹ́ẹ̀ ni iná ò ní sí epo ò ní sí oríṣiríṣi nǹkan because bẹ́ẹ̀ ni kì í ṣe èpè torí ẹni tó bá ti ṣe right ló máa ń get the right answer and for our prayer not to be frustrated not to be shattered we don go to do right, right thing this ajori need to be investigated here lórí tí sọ́sọ́ yà because ní ìgbà tí èmi tí mo speak pé wọ́n ń ba ayé ẹ̀jẹ̀ lórí social media èmi ò mọ̀ deeply but later mo kàn accuse ẹ̀ ń gbà yẹn pé kí ló dé tó fẹ́ pa aláàfin ọ̀yọ́ mo accuse ẹ̀ ń gbà yẹn torí ìwọ̀n tí mo rí tí mo dẹ̀ rí pé set of people ni wọ́n máa ń pààyàn tó máa dúpẹ́ ọ̀ ní ọjọ́ ṣiṣẹ́ gbà yẹn accuser láti lẹ́yìn ìgbà yọ̀gẹ̀dẹ̀ àwọn ará àgbòrò àwọn orí Facebook wọn ló ṣẹ̀ wọ́n ṣe nǹkan kan wọ́n ní secret ẹ̀ wà níta wọ́n dẹ̀ bẹ̀ sí ń gbé èmi dẹ̀ jáde mo dẹ̀ ń pray fún mo dẹ̀ ń support ẹ̀ speaking for her mo tún gbàdúrà fọmọ ẹ but ńgbà tó máa jáde ṣe ló lọ mú ọmọ mi because they want people to be attacking my daughter so I will not forget them those who are tó jẹ́ pé tèmi bá ti pray fọmọ wọn tí mo ṣe dáadáa fọmọ wọn máa attack ọmọ mi I will not warm it for me ó I will not for me díẹ̀ I will not forget their I will not forget their sin anybody tèmi bá ti pray for tí mo ṣe dáadáa fún tó attack ọmọ mi she's part of the people that attack my daughter I pray for her today and the next day she she included my daughter's name because I was talking about the fraudsters the evil one those one tó ń ba ìgboro jẹ́ tó ń pa èèyàn lòun náà bá jáde èmi kọ́ ni mo gbélé síta o orí mídíà báyìí ó wà lórí láìsí àtijọ́ ẹ lóru ọ̀gọ̀jọ́ something to one lóru I was at work I was working ní ọjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ okay I was at work when this happened in Nigeria lẹ́yìn tó dẹ̀ ṣe tán wọ́n dẹ̀ pé ó dẹ̀ pé hello sir òun ní mítìmá ló round up lẹ́yìn tó pa ẹnìyẹn tán hello sir bóyá kò mọ̀ pé ohun ẹni yẹn máa jáde wọ́n nu èèyàn pa lábẹ́ ṣáàtì Lizzy Anjorin Naija police ẹ̀ ṣe nǹkan sí. ẹ mọ̀ nǹkan ó tún sọ pé ẹni tó wà accuse òun pé mo ń barúkọ ń jẹ́ o ṣe mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mo dẹ̀ sọ fún sí mo ní kó gbé lọ sí court ní court eléyìí mo ní kó gbé lọ court ẹni tó accuse pé mo ń borúkọ òun jẹ́ yìí ó sọ fẹ́ mi pé ẹni tó ń bù tó ń sọ̀rọ̀ sí ó ti lọ sẹ́wọ̀n rí o wọn ò jẹ́lì mi tó bá ní kí wàsíù náà ti wà lẹ́wọ̀n rí torí wọ́n pè sí alágbọ̀n wọ́n kò bó mọ́lẹ̀ ni ọjọ́ tó ń gba ìbọn lọ́wọ́ ẹ̀ tó ń mu rọ́bìrì ló yẹ kán mu fún níjọ́ tó ń gba ìbọn lọ́wọ́ ẹ̀ ní shoprite wọ́n bá bó mọ́lẹ̀ ni ó pe àwọn tó lágbára nàìjíríà wọ́n ṣọ́ta kéèsì yẹn eléyìí lisa ń gbogbo kéèsì tó sọ pé ó ti pẹ́ pé hundred tó níyẹn wọ́n ṣáà máa dá ẹ̀dúró jókòó after some time ó yàtọ̀ sí awaiting trial náà ló wà èyí tó ń gbé lọ kóòtù tó wà ń kóòtù awaiting trial náà ló wà ṣó ti yé èmi kẹ̀dẹ̀rẹ́ ìwọ kẹ̀dẹ̀rẹ́ you committed that sin you commit the sin I never commit mi ò ṣe nǹkan tó mú mi fún bọ̀ ọlọ́run fẹ́ tú ayé yín bàjẹ́ ọlọ́run fẹ́ ba yí ọ̀tá jẹ́ òun ló jẹ́ kí n lọ láwọn ìrìnàjò kan ó when I'm telling story of my life it e do I cry then but now I don't cry but when I look at the video at times when i remember it make me cry because kéèyàn jẹyà for fun kí wá ní kéèyàn jẹyà for fun ẹni tí ò ṣe é jẹyà kí wá ní ẹ̀yin olórí burúkú tẹ́ ṣe kà tẹ́ máa ṣe nǹkan láwùjọ tẹ́ máa lẹ́ni jẹyà ẹ jẹyà ẹni bá ní kẹ́ má jẹyà má jẹyà pẹ̀lú yín ẹni bá ní ẹ má jẹyà òun máa jẹ ẹ̀dá bẹ́ẹ̀ níyà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni let's play it. and again ẹni tí à ń pè ní Lizzy báyìí ó tún ní irọ́ ribiribi tó pa tẹ́mi gbé sórí platform yìí táwọn èèyàn dẹ̀ investigate wọ́n believe pé tòótọ́ ni wọ́n sọ just like mo ṣe ń sọ̀rọ̀ Esabod yẹn pé Esabod gbé sórí platform gbà tó ń jí mọ́tò mi after stealing my car and then Esabod said this I stole <laughs> they changed it that I sold car Lizzy Anjorin killing and he said to the all world that day when he was doing the chat and èrò pọ̀ sábẹ́ báyìí àwọn tó jẹ́ criminal ló máa control crowd. crowds fún he was now saying that Auto Bola ń kọ́ ẹ wọ́n ló involve ní àjálẹ̀ bí kan pé kì í ṣe Ìjẹ̀bú-Òde làjálẹ̀ yẹn wà lóde ń sọ ẹ gbogbo ẹnikẹ́ni tó bá sílẹ̀ òun máa tú efele láṣìírí tó bá lóun máa tú àṣírí àṣírí ẹ irọ́ ni aṣọ yìí wọn ò lè yá ló bá ń protect wọn Ìjẹ̀bú kakọ̀s náà dẹ̀ ní lísì wà ìjẹ̀bú kakọ̀s ni ọmọ tí ò níyà tí ò ní bàbá ọmọ tí ò nírun ó pa èèyàn o ó pa èèyàn o this is not a joke yo ó pa èèyàn o ta ló pa fún lára àwọn gúrùpù àwọn tó ń pa èèyàn tán nàìjíríà ní lísì àjọ ni wa o torí pé ẹmọ rìsì tí mo fi tẹnu mọ́ toró ti sọrí ipe Auto Bola o ẹ̀wọ̀n nígbà tó gbé nàìjíríà ẹ̀wọ̀n ni wọ́n máa ń pa èèyàn wọ́n wá fi òkú èèyàn yẹn wọ́n fi gbé ìbọn lọ sí nọ́ọ̀tì tó bá tún ṣe tán wọ́n fi òpó èèyàn wọ́n fi gbé dúọ̀gì lọ sí ìlú òyìnbó mo lè ṣé tí oníṣà nǹkan táwọn ń ṣe ni wọ́n sọ mi ní láti máa sọ pé èmi nìkan gbogbo ìgbà tó ń sọ yẹn kò mọ táìmù tí mo wà nàìjíríà I was in nàìjíríà tí n bá wà ní nàìjíríà mi tí mo ti mọ̀ pé wọ́n máa ń ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn wọn ò ní lè ṣe fún mi ṣé wọ́n lè ṣe fún lísì ni ṣé lísì tó ń pààyàn wọ́n lè pa ni wọ́n lè pààyàn òun ló ń pààyàn so eléyìí tó ṣojú mi kòrókòrò lórí Facebook yìí Nigeria police ẹ̀ tí ì ṣe kọ̀ọ̀kan sí o. ṣé bírèdì sì wà ní. ok make it much ok àti jẹun ok àti mu tíṣà ṣé ẹran yẹn ti ṣe kínní. àkáǹtì méjì ní lísì lò ẹ ti gbọ́ ṣé ilé ìṣe mọ̀ ṣé àti ṣé àti ẹ̀dìtì lè ẹ̀jọ̀ ṣé wọ́n ti ẹ̀dìtì ẹni tì ń bí sórí platform ẹ̀kọ́ lélẹ́yìí tí mo ti gbé direct original video tí ó ṣe lélẹ́yìí original video yìí sì tún ní god láti jáde pé ẹni tó sọ yìí ó lọ ẹ̀wọ̀n kó lọ ṣẹ́ẹ̀kì mi mo sí nǹkan tí àwọn bá ṣe láyé tó parẹ́ kò sí nǹkan tí àwọn ṣe láyé tó parẹ́ mo ní ìyá mo ní ẹbí mo lẹ́bi bàbá mo lẹ́bi gbogbo àwọn tí mo bímọ fún gbogbo wọn ló wà láyé tí wọ́n tẹ̀ tó ti kú ó ní fámìlì wọ́n mọ̀ mí dáadáa mo lọ́rẹ̀ẹ́ mo dárúkọ àwọn èèyàn tó ti mọ̀ mí ní láti kékeré àwọn tó mọ̀ mí gbà tí mo dàgbà àwọn tó mọ̀ mí gbà tí mo bẹ̀rẹ̀ business àwọn ibi tí mo ṣe business mo dárúkọ gbogbo wọn so lisi ẹjọ́ ṣẹlẹ̀ yìí ṣé wọ́n ti ẹni ṣẹlẹ̀ lisi ń tọ́ àìláti ẹ máa gbọ́ orí platform ẹ̀ ní o orí platform ẹ máa gbọ́. kéèsì yìí nàìjíríà gọọmenti nàìjíríà polisi ẹ̀ tí ṣe nǹkan kan sí i ọmọ kékeré ṣe nóò ọmọ kékeré ni wọ́n pa yẹn lóyìn tó dẹ̀ pa ló dìde ló sọ pé òun fẹ́ lọ rí ṣe mítìn kan. All of them now, if they want to talk now, they'll be talking about wedding. They all marry criminals. Criminal! Àwọn criminal obìnrin, criminal ọkùnrin, majority of them, ọmọ máa flaunt wèrè marriage tí ò ń right àwọn tó ń ṣe original marriage go. tẹ́ pé marriage wọn right gan wọ́n ti ṣe láti from beginning to the day tí ò tí ì crash wọn máa síwìn o àwọn fake wedding yẹn kọ́là something náà wọ́n máa fi bùgá ṣe ti so mo ti share sókè mo máa ma share máa tó post ẹ̀ máa ní máa repost ẹ̀ ṣó ti yé kẹ máa ó ti yé yín mẹ́ ẹ rí pé ti Elégùṣì náà mo repost ni nígbà tí sọ fún wa àti gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ bí bá sọ̀rọ̀ lọ síwájú lónìí mo lè sọ lọ sí ẹ̀yìn lọ́la téèyàn kan bá ṣe wrong lọ́la dogbe I support you today doesn't mean I cannot scold you tomorrow like I, will not I will not be able to beat you but I will say the truth I always say the truth so people hate me it's cup of tea of those so people who hate me kí ló kàn mí pẹ̀lú. mo fẹ́ gbé story mi wá story of my life in fact ní ọjọ́ yẹn bí tí mo ti fẹ́ fi ẹsẹ̀ mi wọ̀n pé ó ní àpá lóríṣiríṣi you understand me ṣe ni mo pint mi gan tún show pé black pint báyìí ni mo wọ̀ black pint mo wọ̀ níjọ́ yẹn bí mo ti fẹ́ ṣe ẹsẹ̀ mi láti fi wọn àwọn èèyàn mi ìdẹ̀ tún wá rí dáadáa mi tún kò tún show ẹ̀ gan dáadáa pé mo ní àpálẹ́sẹ̀ do you want me to show you the mark nítorí mi ti rí lọ́wọ́ àwọn èèyàn gbogbo ara mi nǹkan tó ti ṣe fún mi láyé èló ni mo fẹ́ kàlẹ́yìn adépèlé èló ni mo fẹ́ kàlẹ́yìn adépèlé mọmọ tún ti ṣí ẹ lé sókè ẹ bá wa gbé yẹ̀wò ẹ ń gbọ́ ẹ má kàn jẹ́ ká wave ká kàn fẹ́ rìn ká kàn fi káwọn kan ṣe burúkú láwùjọ kan máa fi òṣì kan àwọn ló máa fẹ́ máa bùgá lórí social media ẹ bá lẹ gbé ó bá mi lórí social media ni kò dẹ̀ lè gbé mi wálẹ̀ wọn dẹ̀ lè sọ pé torí pé mo ti sọ̀rọ̀ ńgbà kan ẹ ó blog àwọn kan bá blog politician gbogbo ìlú náà ti blog politician náà and again gan ibi ò ń ṣe blogger tí mo kàn déédéé kí n máa gbẹnu sọ̀rọ̀ ó ní nǹkan tó kómokómo rò wá ní tó ń pè ní ó ní nǹkan tó kómokómo rò wá ní tó fà á when people treated the issue are we going to go to this level, with these people tó ń ṣe bíi pé wọ́n ní wins yìí tó wáyé pé wọ́n ti treat ẹ̀ láti kékeré láti ilẹ̀ ṣé gbogbo ilé ó máa di báyìí ó máa di báyìí the little tí wọ́n yìí ṣe náà tó ń ṣe ń kọ̀ bù wọ́n sí náà òun la ṣe gbé dá sàdáńkà fún wọn aṣọ pé tó bá jẹ́ pé bóyá president Bọ́lá Ahmed Tinubu ló ti wà ní ìjọba láti two thousand and fifteen ó possible kí wàhálà ẹ̀ má tó yìí bẹ́ẹ̀ ni ó possible àwọn èèyàn máa sọ pé nísìn ẹ pàtó ìdẹ̀wà pẹ̀lú Tinubu ẹ tó sọ pé dáàdì ẹ ní kinní kan àwọn ṣé Tinubu president Tinubu nìkan ni mo kọ́kọ́ pé dáàdì mi mo ti pe àwọn many people dáàdì mi mélòó ni dáàdì mélòó but everybody mọ̀ pé I'm not really originally their daughter I cannot be a daughter eh? of uh, people. I mean, I cannot have a father who kan share irú nǹkan fẹ́ yẹn tó fún wa. Torí wọ́n tún wá bìlí one report, one ṣe nǹkan kan, wọ́n rò to some level. Wọ́n to mọ̀ ọmọ tún pa bàbá pé wọ́n máa rò pé wọ́n àkáǹtẹ̀ sínú ayé cry, I ń fẹ́ crash àbí tó ń fẹ́ fi sínú kiri possible. I hear ọmọ tó to tó bá lóun fẹ́ crash ọmọ mi ni máa bẹ Ọlọ́run kó wá mi cry. ayé ọmọ wọn. Suddenly Ben, ni wọ́n my journey. jẹ́ because wọ́n máa sọ pé mo wà bitter i'm not bitter because people are making money i'm not bitter because uh, people are progressing or um, i hate them i'm bitter because the way i was treated for my rights i wasn't wrong and uh, they treat me as if i'm a i'm a wrong person i wasn't evil they treat me as if i'm evil i wasn't um, a thief they treat me like a thief i wasn't killing i never killed and they treat me as if I'm the <laughs> like one of those people who have been terrorizing. You understand me? Already, yes. If people said she beat her, for real, I beat her. When I remember those things. When you are trying to explain to people what is happening, instead of them to listen to you, now they are supporting evil against you. To the level, during that time, my daughter, she's just a minor. And look at the way they treated her. I show you another one today. Another day is another day. We are coming again. For those of you who have put love and likes, thank you so much. So, like some of these people, irú wọ́n tí mo sọ pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní kíní ẹ̀ tá a bá forúkọ ẹ̀ sí tó máa ń you ẹ̀ ń gapá like you ẹ̀ máa ń gapá bíi àwọn dárúkọ yín à people don àwọn tó dárúkọ ẹ̀ lérò I'll delete you má delete orúkọ ẹ̀mí ní delete video yẹn because your name doesn't matter like I call Nigeria police Nigeria government Nigeria this if I go to the level I will call them again when it is time yeah but no consult because no matter even I call Nigeria government I don't call they will be here they will the people some people represent they will they will look at things. yeah. telling you. Beautiful, happy birthday, I don't count it against the people because a lot of people don't know what's that exactly what happened, you know. And when you don't know what happened at time, most of the time, they put right for left, they put left for right. ṣé o bomi sí ni kí all right we come again thank you so much a kò ń tẹnumọ́rọ̀ inú atẹnumọ́rọ̀ náà ò kí ń inú atẹnumọ́rọ̀ kò kí ń jóná hmm. ẹni tó tó wá jí mọ́tò mi ba sí kò ní pẹ́ o ó lè ti jẹ oyè nàìjíríà wọ́n lè ti fi ìjọba gan pàápàá tó wá jí mọ́tò mi yẹn ọdún wọ́n san owó ẹ̀ fún mi jẹ́ wọ́n san owó tán wọ́n dáwó yẹn fún mi ṣé ti yé ìyẹn bó ṣe jẹ́ bye for now I wanted to say something but I'll come again. ṣé àṣìlẹ́yìn. You were having? All right.